four minutes past 4 p.m. You just listened to our Doomsy alongside Ray with Tipsy. This is Fresh 105.9 FM's Roadshow with Rolake. And like we do on Tuesdays, girl chats. My ladies are sat, they are ready. In a short while, I'll do my introductions and I'll tell you what we're discussing. But before we get into that, a quick reminder of things to anticipate on the show today. It's a Tuesday, so you already know I'm with you from now till 4:45 p.m. At 4:45 p.m., we'll switch things up. The sports crew will take over at 5 p.m. Stay tuned for Let's Talk About It. And and they'll push it through till about 7 p.m., at which point we'll clear the way for the national news, first in English, and the translation in Yoruba language commences right after. At 7.30 or thereabouts, I am back with you on tonight's edition of The Other News, and we'll see what's trending, home and away. We'll do that from 7.30 till 9 p.m. At 9 p.m., I will hand you over to Faisal Oluwakemi for today's edition of Health Focus. So that's everything to anticipate on Fresh FM Ibadan from now 4 5 p.m. till 9 p.m. right here on the freshest FM dial. Let's go back to the music, guys. When I come back, I'll introduce my ladies and you get to know the question of the day. Peruzzi is up next, and this one's called Only One. Only one that you love, love. You love, love. oh. You're my baby, you're my sugar. I don't quaff, I don't hide, I don't shy, yo. And I don't burn the last claro. Waiting I get for my nayo. yo. On highway. Don't talk, I'm not done, I get part two. And for this part, I stand by you. Other girls, sit on balu. On highway. This night, you're looking nice. I like food and you're looking rice. I lick you, you're like chicken spice. Tonight, tonight, night. This night, you're looking nice like food and you're looking right. I lick you, you're like chicken spice. Tonight, tonight, I'm the only one, only one that You want chop, I get banku, but die away. I talk one, you talk ten, you don't kaku. Your leg walk, it pass anku. I speak from the right angle, but die away. This night, you are looking nice. I like food and you looking rice. I lick you, you like chicken spice. Tonight, tonight, night, night. This night, you are looking nice. I like food and you looking rice. I lick you you like chicken spice. Tonight, tonight, I'm the only one. 10 minutes past 4 p.m. You just listen to Peruzzi with Only One. This is Fresh 105.9 FM, and you're hanging with Rolake on the Road Show. But on Tuesdays between 4 p.m and 4:45 p.m. I do not ride solo. My ladies are in the building, and I'm going to start from the left of me. I've got Olamide in the building. What's going on? Welcome on board. Good evening, Captain. I salute you. <laughs> I Excited salute to have you, you here. Mary Gift Sundays here as well. Mary, what's going on? Good evening, Captain. Aye, aye, Mary Gift. <laughs> nice to have you here. Shola Filani's here as well. Good Welcome evening, on the show. Beautiful Captain. Thank you, ah, Shola. Oh. <laughs> Shola is the winner. Forget. Welcome on board, Dollar Black. Oh, yes, so we have to do in unison a massive birthday shout out to Dolapo. birthday! It was Dolapo's birthday last week. Hi, Dolapo, the latest birthday babe in the studio. What's going on? I'm fine. Fantastic. We hope you had a fantastic day. Even though before we're gonna disqualify you, we didn't see cake, we didn't see small chops, but we forgive <laughs> you. And the rams and the cows. exactly. No ram, no cow. <laughs> <laughs> Welcome, ladies. Nice to have you here as always. Thank you, Captain. Ibadan. This is Fresh 105.9 FM, and this is Girl Chat on the Road Show with Rolake. Every Tuesday, we get together and we like to discuss what we call matters arising. I've got another scenario for my ladies and for everybody listening today, and it's about a lady that is complaining um, that basically, let me just put it this way imagine we're all friends like we are, right? Yes. God forbid, God forbid let me use myself as the person that the bad thing happened to. God forbid, God forbid, I pass away. Three years have gone by. Now, Olamide is about to marry my husband. And Mary Gift, Dolakbo, and Shola are refusing to go for the wedding. Okay. We're all friends. Olamide is mm. my friend. You guys are my friends as well. Sadly, this lady passes on. And now the lady's husband is about to remarry one of the ladies in her girlfriend group. The other ladies in the girlfriend group are saying they're not going to attend the wedding. Do you think they're right? Do you think they're wrong? And if it's you, as one of the ladies in the girlfriend group, how would you feel finding out that one of us is about to marry the widower of one of us? Mm-hmm. <laughs> This is deep. Shall I go on? Mm. Yes. Well, in my own case, I think it depends. Maybe if it's like um, both of them have been going out together before the lady. No, no, no. It never happened. Never happened. Fine, they can. You so can, you attend the wedding? Yes, I okay. will. Because you can. Shola says she'll attend. Mary Gift, to you attend the wedding? I think we need to put these things first in context. First, no context. The yeah. question is direct. One of our friends died. Now, one of our other friends is about to marry your husband. After. Three years after, would you attend the wedding? Love happens in the most un, unconventional ways. If they weren't dating, if they didn't have anything before, before no. I think you'll attend it's the not wedding. a big deal. Okay. <laughs> Olamide, I'm already scared of your answer. <laughs> Olamide, will you attend the wedding? A capital no. Why? Ah. Olamide, why? I didn't steal our friend's husband no. now. She died. Ah. And ah, me and him now. But as we were mourning and, you know, sharing, you know, stories and memories of this our friend, me and him ended up falling in love. And now we want to marry. Olamide, you won't come for our wedding. No, I'm not coming. <laughs> Ah, ah. Why? Ah. I will have that memory that this person is my friend. But Do I'm you your understand? friend too so I, my friend to how did I get to meet you? I I get to meet you through. No, we're all friends. Even like, the guy. Uni. No, the guy. No, the guy. You only met him through our friend. That's that what I'm died. saying. Yes. I'm not going to come for the wedding. I'm not going to come. I you no, I don't want. You don't want to be involved. No, I don't want. Olamide is not involved. coming. I'm not coming. So you're not supporting me, your friend. I'm not, not forget the guy. Oh. It's me you're coming to support. You're my the, bridesmaid. The guy was married to our friend. Yes, and our friend is dead. Three years has passed. I no, I, I can't. I you can't even come. bring him. I can't. <laughs> will you I'll, buy because I, I, I, I'm not going to buy the ashtray because I will <laughs> tell her. I will tell her. This is it. You can't why do you want to marry this man? There are other people outside that he can actually look up. Let's have this together. But you, I would just say that's just my own mind. Why do you want that? I, mean, I would just have this feeling that maybe there was something going, going on, before. On before. I, I, I, don't know how you want to live. We are money. Yes. We have, yes. see, three I'm not saying no, I don't. I mean, okay. no, no for me. All I'm saying she's not coming. Me. She also won't buy the Asher. let's I'm hear from buying. Delakwa, Delakwa, will you come for I'll the wedding? for the wedding. Okay. Because I don't think not going for the wedding is actually somehow because this person has died for after three years and the person is ready to move on and he has decided to move on with my other friend it's for me to be happy for that friend and go for the wedding So hmm. you've heard from my ladies. Three of them said they will attend, but they are only attend. Okay, Dolapo did not put any um, caveat. Dolapo says she'll attend. Shola Filani and Mary Gift says they will attend if they can confirm no extra marital affair was ongoing mm -hmm. yeah. while our friend was yeah. alive. Mm -hmm. Olamide says no. There's no. plenty fish in the sea. Why is it this fish? you are insisting you need to marry that she's not going to come and she's not going to buy Ashore B. So I want to hear from everybody listening. Um, if you've ever been in a similar situation, let us know how you handled it. And if you're tuning in for the first time, this is Fresh 105.9 FM and it's Girl Chat Tuesday on the road show with Rolake. Now, the scenario we're discussing on the show today is about a babe that is getting married to her friend who passed away's husband. The friend passed away three years ago, and all the mutual friends are refusing to be on her train what would you do if you were one of the mutual friends? Would you agree to be on the train? Or like Olamide, would you say, no, I cannot participate in this. I am not coming. Let's take our first call on the show. Hello, good evening. Hello, Dr. Good Hi, good evening. What's your name and where are you calling from? My is Tokumbo. Hi, Tokumbo. Nice to have you on the show. Female caller. Yay. Welcome. Welcome. <laughs> Let's have Hello, your contribution. Good evening. Hmm wrong. Ah. Capital wrong. Okay. The same way it's wrong for you to to, to marry your friend's ex. Hmm. you look it will feel as if you had something with a guy before the friend passed. Hmm. For example, a lot of men, even men, even if others have cast, hmm. you them why your friend no no no. But my but my friend is dead. They are not the attached anymore. What is wrong about Is it? Is it morally wrong? Convinced Is it morally? It's morally. There's nothing really, boy. It doesn't speak well. I okay. don't know. Okay. I, I don't know if. I... Hello, Tokunbo, are you with us? àwọn ṣọ́ ah, ti fẹ́ra wọn kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn wọn fair, fẹ́ra wọn <laughs> they weren't eh, dating before. Okay, the network where Tokumboyes isn't cooperating. If you can call us back, please call us back. Okay, now we said three years after the death of the lady in question. And after three years, you people are still thinking, were they dating before? So would it be better if it was after 10 years? Would you feel more comfortable, Mary Gift and Shola, if it's 10 years after the friend died that this friend is coming to say, I want to marry that guy? Well, the truth is, why I said at least these three years makes sense because the, the, the person who is mourning actually needs some time to heal. If it happened like six months, or one year after then you begin you it looks, it looks very very suspicious but after three years at least you know there's people that mourn for about 12 months some 18 months and then by then and you also need to consider does that man have kids no if he, uh, so if it were someone that has maybe little kids you know that the person might also need help with the sometimes there are those situations yeah. push them to say okay i need to marry another woman who can help take care of the kids but really I don't know why people see this from maybe a, a moral standpoint, but there really there is there's no big deal. So the question again is, do you have the control over those people? whether or not you go for their wedding does it stop them from getting married no it doesn't. so if you, if you can't stop them why don't you just accept what you know you can't change hmm. if it's meant to be it will be if it's not meant to be life it's has its way of happening I mean, Olamide, you have something on your mind. Yes, why I think there's still something fishy in this. Yes, in this thing. Is she the wait? No, no, no. Is she the only one that that came to mourn with the man? No, no, no, no, no, no. Olamide, all of you came, but it's me he likes how possible? <laughs> Seriously, there is. Eh, eh, are you going there every now Not and every then? now, but he feels more comfortable to call me yeah. when he has problems. And me too, I'm ah, single. There's something fishy. No, no, Olamide fishy going on. Olamide, he cannot like all of us at the same time. He would have a preference. He would obviously go for his preferred candidate. Dolapo, what's on your mind? Okay, let me print a scenario for you, Olamide. What if this man has kids? and the, the kids feel more comfortable with this friend and they themselves ask their father to marry the woman. as aunty uh -huh. Rolly. wetin you wan talk for that one. now what i'm saying is it <laughs> would have gotten to a point whereby maybe the girl comes every now and that's what i'm saying no, no, she no, forget it come every now even if then. even if she's concerned about her friend's widower and her friend's children Is that so wrong? If she comes every now and again, and as she's coming, they end up falling in love. That's what I'm saying. There's something fishy. <laughs> Let's hear what the callers have to say. Hello, good evening. Yeah, good evening, Captain. I salute you. Welcome on the show. What's your name and where are you calling me from? Yeah. This is for calling from Monia. for turn down the volume of the radio in the background. Take me off speakerphone if I'm on speakerphone as well, and let's have your contribution. Okay, can you get me better now? Yes, much better. Let's have your take. Yeah, the, the, why we are arguing now is because the lady in question is dead, mm. the former wife. Yes, and she's the friend of the, the new wife. Yes, I, no, I, am talking uh, uh, from the part of the, the dead lady now. Okay. If the dead lady is not, I mean, if she is not dead, they got divorced, and after three years, he decided to marry one of his friends in Kok. Hmm, that's another good scenario, hmm. my caller. Yeah. Well done. <laughs> Olamide, what will you do? Let's hear what Olamide will do. Olamide, do you hear what he said? <laughs> what would you do, Olamide? How, how possible? so, <laughs> how possible is that? Okay. It's it can't my happen. Caller, can you see that Olamide is a fighter? it can't happen. Actually, I did not get what she said. She what said that she, she said she can accept it, though. I she can't, can't, accept it, I whether can't. the woman is With dead or alive. my full chest, I can't. when it comes to the the um the matter of the heart, can't mm. judge anyone. Mm-hmm. You can't mm-hmm. judge. Mm-hmm. So we should just leave everything. Things just go there, top your eyes and move now. See, move on. <laughs> Thank you very much. We appreciate you and we appreciate your contribution. Mary Gift said something a little earlier. Sometimes love happens in the craziest, most unconventional way. Yes. You know, we as human beings have to be able to decipher the difference between what is morally correct and incorrect and what we are being sentimental about, yes. right? And you're allowed to have your opinion. I'm allowed to have my opinion. You might decide to come for the wedding. Olamide and I might decide we're not coming mm. and we're mm. going to be on Instagram abusing you people. you know, <laughs> that's, okay, but we have to understand that that's the way we feel. Yes. That doesn't make it morally right or mm. wrong, right? Mm -hmm. Yeah, because nobody cheated on anybody. Yeah, you guys are just paranoid and suspicious. Hello, <laughs> good evening. Uh, hello, <laughs> Hi, good, evening. Captain Rolly. good evening. I salute you. Welcome, Eze. Eze, yeah. Good evening to all the ladies. Good evening. Yeah, I, for me, I think that for me, there's nothing morally wrong there. Okay. If yes, if if um if during the time she was alive, um the the friendship had been missed, except the only reason why I might not attend is if while she was alive, there had been some you know, problem between both of us, which others can attest to. Hmm. Each time we are at loggerheads, you know, I seemed to feel jealous about her, and I can't contain my emotions. I can't hide it, you know. And, and throughout the time we exist, uh, until she, she, she, she left the world. For that, if that's the reason, I'm not going to attend it because I knew that while she was alive, there's this um, um, issue with both of them, you know, and, and we, we couldn't pin down the issue. So probably it, is, it becomes clearer later that maybe maybe the reason why they have, they've been having local is because she seems to be in love with her, her husband while she was alive. That is what would ring in my ear. But if relationship has been smooth throughout, we've loved ourselves, we love ourselves, we we we, we have each other's back. I'm going to attend that wedding. Okay. okay. three years, yes, okay. and, and that is life. Thank you very much, Eze. We appreciate you and your contribution. So Eze says that as long as he can attest, like um, Shola and Mary Gift said, that no kurukere was going on mm. while the couple were around. And if he can also attest to the fact that the lady that passed on and the friend that is about to marry that lady's widower were not at loggerheads for any reason, then he'll attend the wedding. Mm. I mean, Mary Gift, what's up? Yeah, I, I, I also want to add that sometimes as human beings, we want to play God. Mm. And really, that doesn't work there are some things you just don't have control over. What if it even happened that they were even actually having an affair before the lady died? It is what it is. Sometimes life happens and you don't have control. See, there are just some things life has a way of, nature has a way of playing itself out. So if they decide this is what they want to do, hey, face your own life. Hmm. You don't even have control over your life. You can't try to control another person's life. So don't try to play God. It is what it is. Just let them be. Okay, thank you very much. Hello, good evening. Hello. Hi there, good evening. Good evening. Hello. Okay, you can call us back. This is Fresh FM Ibadan. Hello, good evening. The numbers remain 080 32 32 1059 080 1059. Hi, good evening. Welcome on the show. What's yeah. your name and yeah, where are you calling from? My name is Abang Yedi from Apata. Welcome. Let's have your It can, it's only because the world has turned upside down. There's no issue within them for that. What do you say? I think I heard him say it's only because the world has turned upside down. Okay. So should the person actually marry his enemy? I don't. Okay. Let's take another call. I'm still confused with that last call. <laughs> Hello. Good evening. <laughs> Hi there. Good oh, evening. Hello. Yeah, good evening. Oh, hi. What's your name and where are you calling from? Okay, you might want to call us back. Guys, once the call connects, quick introduction, name, location, and let's get into your contribution. The numbers to dial are 080 32 1059, 080 Hello, good evening. Good evening. Yes, sir. Welcome on the show. What's your name and where are you calling from today? Well, I, I want to be identified as Pastor X because I'm a pastor. Mm. Okay, welcome on the show. Let's have your contribution. Yeah. Well, uh, I think there's nothing really wrong in it. Okay. There's nothing really wrong in it. Mm. Three years is, oh, I mean, it's sufficient to mourn one's late wife okay. and, uh, and move on. Hmm. So uh, there's nothing really wrong. And I want to believe if there had been a, uh, if the, the late wife had mm. children, the best, the friend would have been the best person to help in nurturing those children up. <laughs> he will always be thinking of, ah, these are mm. the hmm. children of my friends. These mm. are the hmm. children of my friends. These are the children of my friends. Nice. That's how I feel. Oh. Okay. Okay. Thank you very much, sir. Thank you so much. We appreciate you and your contribution. So we just heard from a pastor, and he's giving us, I guess, you know, his perspective from mm. a religious point of view as well. And he says, "There's nothing wrong. Three years is more than enough time to mourn." Hello. Good evening. Hi. Good evening. What's your name? Where are you calling from? Hello. Hi. What's your name and location, please? Uh -oh. Hey. okay, I'm gonna have to cut you off again. Let's make it sharp and sweet, please. Once the call connects, don't put us on a long thing. <laughs> tell us your name, tell us your location. We'd really want to hear what you think. Hello, good evening. Good evening. Yes, what's your name and your location, please? Okay, my name is Alagaga. I'm from Ah, we didn't hear any of that, though. only Eddie Jebode. What's the name, sir? What's your name? Abdurrahman from Ijebu. Okay, welcome Abdurrahman. Let's have your contribution. Thank you. As for me, hmm. I will never go to wedding. Yeah, Abdurrahman, speak up so we can hear you clearly. As for me, hmm. I will never go to that wedding. You will never go to the wedding, that, Why? yes, that, must, that means there must be something between the husband and the and, and that friend. Hmm. Yes. And that friend of yours. Okay there must be there must be something before the the lady dies. Okay. Yes. So you won't go because you assume that there must be something. You know you are not God, so you can't no. tell for a fact mm. that there is mm. something. No, no, no, no, but no, you assume uh, that there is something. I, I, even if I'm, I, even if I go there, I'll be remembering my friends, our friend that died. You'll be betraying our friend. Yes, now. Okay, okay, fair enough. Okay, Abdurrahman no, from no, Ijebu, no, thank you very much. So you won't go. You and Olamide, Olamide. you guys will be at home together. Mm. <laughs> thank you. Olamide was on your mind. You heard what the pastor said. The pastor said there's nothing wrong with it, Olamide. Does that make you feel better? <laughs> no, it doesn't. <laughs> Still wrong. But, yes, it doesn't. Because now, I, I what I'm saying is, uh, I don't know. Um, I don't know, maybe it's me. When I say somebody is my friend, I hold them like I'm but so me that I'm getting married to that guy. I'm your friend too. We are both your friends. The person that died and me. I don't know. As, as, um, this last caller said something. Maybe I'll, I'll, feel betrayed. Like I'm betraying my friend. That's the way I'm going to feel about it. You can't tell me that you just came out of the blue and said um, this emotion is setting in. How? How? Just three years. The how? one thing I would disagree no. with the pastor is when he said, "Oh, in terms of taking care of the little kids, mm. that the woman, that a friend of the deceased might be the best person. Only God knows Maybe who the no. best person yeah. is." Um, yeah. We see relatives taking care of their relatives' children mm and yeah. mistreating those children. Yes. So because that person is the friend of the deceased, doesn't necessarily mean they're going to love the kids the way the kids need be to be loved, sure. right? So that one could jewa, as they say in <laughs> <laughs> I'm more of a hopeless romantic. So where Olamide is not inclined to agree agree that they can actually fall in love without having any previous intentions to be together. That can actually happen, Olamide. Very well. But I also understand why people might suspect that maybe, maybe back in the day, something was happening, or maybe they've been giving each other the eye. But all those things are assumptions, and assumptions yeah. put us in trouble. A lot. Mm. A lot. Okay, so, Dolapo. Mm. Okay, so if I even say friend now, what if the man decides to marry the younger sister of the bride? That mm. happens as well. Wife. Would you? you what would you go? Was happening. Would you go for that Even wedding, Olamide? Would you? would you go for that wedding? With the sister. If she's marrying just, the younger just sister. me, Sha. Just I don't know. You won't go for that one. Younger sister. She wants. Okay, let's take another call, ladies. Hello. Good evening. Hi, good evening. Okay, call me back, please, if you can. And you can always drop comments for us on Twitter. Hello, Find hello, us on Twitter evening. at Fresh FM. Hello, good evening. Hi, good evening. What's your name and what's your location? My name is uh, Raymond from Shagamu. Hi, Mr. Raymond. Welcome on the show. Let's have your contribution. Uh, I want to contribute to that program that you are just doing right now. And I see it in two ways. Okay know, there are some people talk about that uh, is good, like that pastor said earlier. Mm. And what me I thought is that if that lady and the husband they are the one killed the girl. <laughs> that is why okay. I will go to that wedding. Wedding, okay. okay. And then if they are not the one. Okay. And the lady has died. Mm. But why me? I want to marry that husband. Hmm. Even if the man choose to marry her, hmm. and the lady choose to marry that man, hmm. and the man have a kid, do you know that later, when the lady begat a child, he can say that, oh, when that one do a wrong thing to that woman, he can say that, oh, am I the one kill your mother? Even if they divorce, you can say, Am I the one change okay. your mother? All those all those things can happen. But why don't we think of the good things like the woman taking care of the children, them living forever in love together till the end of time? Everything in this country is now about what happens in Nollywood movie. <laughs> More good things than bad things happen. Yeah. There are many men and women that are raising children that are not biologically related to them and are giving those people the best life. Yeah. Let's not assume all the time that story of the wicked stepmother. Mm -hmm. This is mm-hmm. not Cinderella. Mm -hmm. This is real life, and in real life, things happen for good and things can also happen for or bad. Yes. But I realized something as we're discussing, ladies. A lot of us are paranoid. Yes. A lot of us fear the worst and don't really think of the best. Mm -hmm. I don't. I know that this scenario is not the ideal situation, but these things happen. Yes. And sometimes they live happily ever after. Yeah. As much as Olamide and other people might not like to believe it, mm. sometimes it's just purely innocent, and the world will judge them for loving themselves the way they do because of how they met each other. Yeah. But sometimes it's not devious or deceptive or conniving. Life just life happens. happens. I think Let's take another call. Okay, shall I go? I'm just saying that people are just being selfish. Why don't you think of my own happiness? Why that should be your priority. If you're happy for me, that I'm moving on. Three years has passed. Do you want me to keep mourning? oh, that's the, the, the problem. The problem isn't so with the. Now I finally found someone that can, you know, replace. They want you to move wife. on, but they want but not with the friend. They want to dictate who, who, you can move on yeah. with. The truth is, in that kind of scenario, you're probably going to lose some friends if you choose to move that on with it. that man. You definitely yeah. lose Olamide. Olamide. <laughs> Let's take another call. Hello, good evening. Yeah, good evening. I salute you. Welcome on the show, Amid. Good evening. Good evening. Yeah, I think for me, most people like to judge other people. Other, they don't like people to judge them. Mm. It's very possible for most of us to condemn the thing. You must know that I confirm that they've not been having affair before the demise of my friend. I will definitely attend the wedding because in Korean, there is nowhere in Korean that mentioned that different Kamari, I mean, different Kamari is someone that maybe your friend late or husband or something like that. In as well as the person is late, you should be able to marry the person. It's not that it's nothing wrong with it. People will see it morally legally wrong. Even even in our culture we've seen when a friend smashed his friend's wife mm reference on husband, For me, I definitely go. In as much as I know that you have not been happy and upset before the demise of my friend, the person need to go. You should be able to consider the person happiness. In as much as you both happy about it. okay. Well, I'm, not, I'm not in a position to judge them. Yeah, that's it for me. Thank you very much, Amit. Thank you so much. You're we appreciate back. you and your contribution. Amit said a lot of us like to judge other people. Yeah. So we are judge real and judge winner. Mm. <laughs> we need to do better. But yes. I mean, if I was at home and somebody came tell me this story, I'll say everything everybody has said, including what you said, Olamide. Hmm, were they dating before? As that girl behind that guy mm. while the other girl was alive? I'll be a bit biased if both of them were my friends. So I'll, I hope I know my friend and I know that my friend won't be scheming yeah. to steal our other friend's yeah. husband. Yeah. So if my friend comes and says, I'm in love, oh, and we say who, and it happens to be the widower, I would know that that person is not a schemer because mm. that person is my friend. But if someone came to give me that gist about some babes I didn't know, I'll judge, judge. Like everybody yeah. just, ah, that babe, she's been eyeing that guy for long. Yeah. What kind of rubbish is that? But no. I know that life is not black and white. Yeah. It's all the colors in between. Yeah, and, and there's a basic lesson here too that you can't control life there are a lot of things you don't have control over. So there are some things that you just just accept. So if you know you don't want drama, perhaps you can avoid <laughs> marrying your friend's widower. if you know you don't like that kind of drama, maybe avoid it because there's going to be a lot of judgments and assumptions and speculations coming your way, even if you are truly innocent. Let's take another call on the show. Hello, good evening. Hello. Hi, what's your name and where are you calling from? Okay, wow. that one's not meant to be my international caller. Do you want to try Twitter and share your thoughts via Twitter? We've picked that call four times now and it's not connecting for some reason. Hello, good evening. Hi there, good evening. Yeah, sorry, it's Easy. Just give me two minutes. They say, ah, Less than say, two minutes, Easy. Yes, yes. They say, show me your friend. They say, show me your friend. I'll tell you who you are. Mm. If at the time the guy, before the wife died, he knows the circle of friends she has, mm. and she knows that these girls are good girls. Mm-hmm. Yeah, again. Yes. They, are, they, are, they, are, they have each other's back. Mm-hmm. They have each other's back all the time, and he, he that they are all united. Tell me, after three years, where will he find love again? I wonder. Because they've been infected, they've infected themselves, mm-hmm. and she knows that she can pick out of these good friends that mm-hmm. her, her friend left before she died, and they can they can, they can become the best of the wife that, that you need to take care of the children. Mm. It's as simple as the mm. circle of friends tells you who you are, whether you're a bad person or you're a good, person. Mm. Thank, Thank, you, Eze. Very nicely said. We appreciate you. Akinola Julius says there is nothing morally wrong for a man to marry his late wife's friend if it can be confirmed that they were not in a secret love affair when the deceased was alive. It can be the plan of God. Um, it's not a sin at all. It doesn't matter what anyone says. Thank you so much for your comments. You are appreciated. It's 4:37 on the clock on Fresh 105.9 FM. Let's take a quick music break and we'll be right back. I've got Adele up next, and this one's called "Rumor Has It." Enjoy. <laughs> without your love anymore. Fresh 105.9 FM. Invigorating. stronger. And the best part is, it's because of you, our ever growing family of consumers. You've shown us love for 10 years. So allow us to pay the favor with amazing discounts of fashion. Enjoy these amazing offers from Aha, it's plenty. Jumia, celebrating 10 years with you. ọ̀rẹ́ mi jọ ǹjẹ́ mo lè yáge oúnjẹ òun ni àjẹkẹjẹ bẹ́ẹ̀ ah, kíní kan ń ṣe yùngbà nínú oúnjẹ yìí. kọrí ìsọ oúnjẹ tuntun látọwọ́ ọǹgà ni. ṣé pé ọǹgà náà ti ní kọrí. àkànṣe ni láti inú èròjà ìṣẹ̀dálẹ̀ èmi ò rò pé mo lè ṣe nǹkan kan mọ́ láláì lo ìsọ oúnjẹ kọrí ti ọǹgà yìí o. ọ̀rẹ́ mi ǹjẹ́ lè yá mi ní ọtún gèlè yín yẹn Ọlọ́run. fún àdùn tí wọ́n máa fi dáàbòbò oúnjẹ rẹ mọ̀ yàtọ̀ lo kọrí ọ̀ǹgà tí a fi àpòpọ̀ àwọn èròjà ìṣẹ̀dálẹ̀ ṣe. ó ga ọ ṣé ẹ ṣàlè fún wa lóúnjẹ díẹ̀ sí i ọ̀ǹgà ọ̀ǹgà mama's helping hand. bọ́ọ̀ ni o ọ̀gá kẹ́míìsì ẹ fún mi ní m and b paracetamol kábíyèsí pupa. pálí m&b paracetamol ní òǹtẹ̀ gàràgbà lára tí wọ́n kọ àádọ́rin ọdún sí. èyí ló jẹ́ kí m&b paracetamol jẹ́ ojúlówó oògùn tí dojú ìjà kọ ẹ̀fọ́rí àtara ríro. àwọ̀ funfun sì ni wọ́n fi kọ m&b paracetamol sí orí sáṣẹ̀tì pupa tí ń bẹ́ẹ̀ náà rẹ̀. dúró kó o ṣàyẹ̀wò kó o rí i dájú wípé m&b paracetamol aláwọ̀ pupa ni wọ́n fún ọ iléeṣẹ́ may and baker nigeria plc ní í ṣe m&b paracetamol m&b paracetamol ìrora ò lè dá ọ dúró. tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà gba ìsinmi sọ agbára dọ̀tun kí o tọ́jú ara rẹ ní sọ́mà yìí pẹ̀lú àwọn ìrìn àjò ìsinmi tí ó dára jùlọ sí Dubai, London, Cairo, Florida tàbí àwọn ìlú ìyanu oríṣiríṣi lórí wakanow.com ìdùnnú yín ṣe pàtàkì sí wa ẹ lè kàn sí wa lórí wakanow.com tàbí kẹ̀kẹ́ lọ sí àwọn iléeṣẹ́ ìrìn àjò wa ní Bond Mall, Bodija, Ventura Mall, Shamonda àti Base One Plaza, Ring Road, Ibadan. E gba ìsinmi mú ìlú tó ń wọ̀ wá canal jẹ́ ká lọ. Fresh 105.9 FM, invigorating. Roadshow. Roadshow with Captain Raleigh. It's 4.44 on the clock on Fresh 105.9 FM. Unfortunately, we are out of time. Our studio lines are still blazing back to back. We want to appreciate every single person that participated, shared their thoughts, their contributions, and our silent listeners, bosa, bosa, <laughs> bosa. From me and the ladies. In one word, the ladies say bye. bye. Don't go anywhere, guys. This is Fresh 105.9 FM Ibadan. Fresh 105.9 FM. Invigorating. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. ball is tossed forward towards Watkins there, and he's got around Virgil van Dijk as well. It needed a good save from Alison Becker as the flag stays down, and it's woken up the Villa Park crowd. Still the danger not clear as Cash puts one back into the danger area again. Here comes the overlap now from Dean. Man goes down, another big save, but he'll put it in, Lewis. And no whistle has come, and Aston Villa take an early lead and it's probably the most unlikely of sources as well in Douglas Louise on his 100th Premier League appearance. Confused look from the manager Jurgen Klopp, and Aston Villa have an early lead. Mistake at the back for Aston Villa. Opportunity maybe here for Virgil van Dijk. He was cool, and so was Joel Matip, and Liverpool are level. No celebration because of the annoyance of going down so earlier. His 40th appearance of the season, Joel Matip and Liverpool have, e have the equaliser. Up towards Costa Simicas again, the header comes in and just inches wide from Sadio Mane. Liverpool fans on that far side thought it was in. Liverpool might not get the opportunity to get some bodies forward. It's a header from Sadio Mane that is just oozing quality again. It had to be him, didn't it? Such a good record against Aston Villa, one that continues is ninth in ten against them. That's goal number 22 of the season. And oh, did Liverpool need it. And the Premier League title race is not done yet. It's a very beautiful Tuesday afternoon to every sports loving Nigerian and non Nigerian under the sound of my voice. I bring you greetings from the beautiful studios of Fresh FM 105.9, located right here at the Yinka Ayefele Music House Challenge Ibadan. Freshport is making a return for the second time on this day. Thank you so much for joining us on this train as we are ready to embark on this another journey into the world of sport, celebrating the latest and the biggest news. Nigerians, good afternoon once again. Welcome to the show that celebrates the latest and the biggest news, Fresh Port on Fresh FM 105.9. My name is Bola Hon Olalere, your radio G behind the microphone, the Odogo of all sports OAPs in Nigeria. Straight to business, straight to the transfer stories. I can confirm to you, Liverpool and the Senegalese forward that's talking about Sadio Mane has completed the uh, first part of his uh, Bayern Munich medical uh, right there in Germany. Mane arrived Germany this morning on a private jet. He landed safely right there at the Munich airport before being taken to a hospital in the city center for a medical exam by one of the team doctors of Bayern Munich. Upon his arrival, Sadio Mane was spotted wearing the Bayern Munich top. He signed an autograph for the fans waiting out outside the hospital. By and large, uh, the 35 million pounds deal from Liverpool to Bayern Munich is about to be completed with the first part of the formalities done and dusted. Sadio Mane will sign a three-year contract worth 250,000 pounds per week right there at FC Bayern Munich and tomorrow he will be presented to the media as a new Bayern Munich player. The reports of a swap deal between Nicola Barella of Inter Milan and Nabi Keita of of Liverpool, according to a very respected transfer journalist based in Italy, talking about Valentina Fars. Nobody has heard about uh, that deal right there in Italy it is safe to say that it is just a paper talk. According to Valentina Faz, Nicolo Barella is such a good and important player for Inter Milan. And of course, it would seem very strange for Inter Milan to let him go. For the latest update on Lukaku's potential move back to Inter Milan, we are hearing that an agreement is really close between Chelsea and Inter Milan. A lot of effort has been put into this deal. Third round of talks, third third round of meeting between Chelsea and Inter Milan went down yesterday, and of course, Inter Milan submitted their third bid. Chelsea asked for 10 million euros. Inter Milan initially offered five, but yesterday, after a long talk, after a long meeting, Inter Milan submitted an improved offer of 7 million euros plus bonuses. Uh, there is an agreement in place already regarding Lukaku's wages around 8 to 9 million euros euros per year has been agreed. Talking about the wages that Lukaku will be earning right there at Inter Milan. And of course, Inter Milan would also cover Lukaku's wages for the whole year. Mind you, there is no obligation to buy in the offer Inter Milan submitted yesterday for Lukaku to Chelsea. So far, so good. All things being equal, an agreement could be reached in the next few hours for Lukaku to return to Inter Milan. All right, uh, some tabloids in Italy are already reporting an agreement has been reached, but uh, uh, we just have to wait for the official confirmation. But one thing is very certain with the way things are going, Lukaku will go back to Inter Milan. Mark my words. And for Lautaro Martinez, he has been linked to Tottenham Hotspur. Uh, ladies and gentlemen, I can confirm to you, according to information uh, reaching me from a very reliable source, uh, Lautaro Martinez will not be leaving Inter Milan in the summer. He is going to stay, and of course, the coach of Inter Milan that's talking about um, Simone Inzaghi wants to reunite um, Lukaku and Martinez right there in the striking positions of Inter Milan next season. Let me also confirm to you that Simone Inzaghi Inter Milan coach, is all but set to sign a new deal until June 2024 with an option for a further year to continue as the coach of Inter Milan. We are also hearing his salary will be improved. Manchester United have contacted Christian Eriksen. Don't forget, I told you earlier in the morning over a summer move to Old Trafford, talking about the move for Eriksen. Uh, but with the report uh, we are getting, it is looking like. Christian Eriksen has turned down the move to Manchester United with Brentford ready to offer Eriksen an improved offer for him to continue at the club. Don't forget, Eriksen joined Brentford after his Inter Milan contract was terminated due to what happened to him last year at the Euros with Croatia. He joined Brentford in January and his contract with Brentford has expired, leaving Christian Eriksen as a free agent. But Brentford are ready to up their game. Uh, there are several other big names still available on free transfer for this particular summer. The likes of Gareth Bale, uh, Paul Labille uh, Pogba, who is set to join uh, Juventus, uh, Ace Lingard, Osman Dembele, who has been heavily linked to join Chelsea, Edison Cavani, Fernandinho, Luis Suarez, Isco, Angel Di Maria, who is considering joining uh, Juventus, not forgetting Marcelo and Juan Mata, Alexandro Bastoni will stay at Inter Milan for next season. That's according to Tulio Tinti, his agent. Mario Gonze has completed his medical right there at Eintracht Frankfurt. Announcement over his Bundesliga comeback is expected in the next few hours. Finally, on transfers, according to report coming from Saudi Arabia, Anthony Nwakeme, who left Trabzonspor, is on the verge of joining Al Ittihad in Saudi Arabia Professional League. Nwakeme will join Al Ittihad on a two-year deal worth 4.5 million dollars a year. Nigerians, let's go on the short commercial break. When we come back, we talk about the waffle on the 2017 Championship semi-final going down at the moment. Nigeria up against Ivory Coast. Updates on this game after this commercial break. Uncle Dentist. What be cavities and how Colgate take they protect my teeth from cavities? Say they use Kung Fu? No, dear. Now, hole for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate Maximum Cavity Protection, take brush every day. The confirmed formula could help keep natural calcium inside our teeth. We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate. Because Colgate locks calcium in. na the Nigerian Dental Association dey recommend Colgate. ilé iṣẹ́ ti pọ́ǹpì concept onílé ìfọkànbalẹ̀ àti ṣe fifty percent discount ìyẹn ti ré kọjá a tún ti bẹ̀rẹ̀ forty percent discount lórí ilẹ̀ tẹ́ bá rà lọ́dọ̀ wa. bẹ́ẹ̀ ni o mẹ́ta promo tá a gbé jáde fún odidi oṣù méjì gbáko lọ́pọ̀lọpọ̀ ti jàǹfààní fifty ìdùnnú ṣubú láyọ̀ kò tí ì péjú fẹ́yìn náà o. a tún ti ní àǹfààní forty percent discount kalẹ̀ báyìí. ẹ̀dínwó lórí ilẹ̀ tẹ́ bára nílé iṣẹ́ tí pọ́ńpì concept ìbàdàn. onílẹ̀ ìfọkànbalẹ̀ bẹ̀rẹ̀ láti monday june six sí tiwọn wednesday august ten ọdún yìí ni o. ilẹ̀ one point five million ní mọ́níyà àti lágùn. ó ti di nine hundred thousand naira báyìí. tìlàjì táǹtà láàrin oṣù méjì ni o kò lè jọ. láfi ní ẹ̀ mọ́ bàbá ìwà àgbà fọ́ọ̀mù. ọ́fíìsì ti pọ́ǹpì tó wà ní number twelve Faretedo street Àrí avenue New Bodija Ìbàdàn. Telephone zero nine one five two two two two two zero five. Tí pọ́ǹpì tẹ́ retí ti dé. Ẹ a nínú ìbá tí pọ́ǹpì concept developer that cares. Power oil power oil. Ògùn gẹ́gùn. States because of you, our ever growing family of consumers. You've shown us love for 10 years, so allow us to pay the favor with amazing discounts of fashion, gadgets, groceries, mm-hmm. beauty products, mm-hmm. home appliances, and much more. Correct. Don't dull. Join us to celebrate and enjoy these amazing offers. Aha, uh-huh. it's, it's fancy. Junior, celebrating 10 years with you. All the scores, all the news from all your favorite sports. Fresh Sports on Fresh 105.9 FM. welcome back. It's the final lap of Fresh Port on Fresh FM 105.9 with your Radio G. My name is Golahon Olalere. Uh, let's give you update coming from Ghana, talking about uh, the ongoing first semi-final game between under 17 of Nigeria and of course the under 17 of Ivory Coast. Uh, the game started at around 4 o'clock on the PM side Nigerian time and of course on the 8 minute, 8 minutes on the clock on the 17 of Ivory Ivory Coast the scoring, and when we thought uh, it's um, looking like an Ivorian win, Nigeria equalized through Emmanuel Michael. I mean, that guy is a free kick specialist. Emmanuel Michael equalized for Nigeria uh, shortly after the first goal, and of course, I can confirm to you the game is currently at halftime, and Nigeria, to the glory of God, are leading the particular encounter at the moment. It is on the 17 golden eagles of Nigeria 2 under 17 of Ivory Coast 1, 2 goes to 1 in favor of Nigeria. First 45 minutes, done and dusted right there in Ghana. Super Falcons, uh, the number of players in the camp of the Super Falcons has increased to 28 with the arrival of three more players Francisca Odega, Alimat Ayinde, alongside Ashley Plumter of Leicester City. Uh, don't forget, uh, Oparanoze and uh, Chiwindu was dropped yesterday Monday uh, due to border restrictions uh, with Ungozi Okobi and Anna Imo replacing them. Don't forget, uh, the final 23 players for the Alcorn is expected to be out before the end of this week. And of course, uh, the president of the South African Football Association, I'm talking about um, Danny Jordan, has announced a huge cash reward for the Banyana Banyana of South Africa. $30,000 each if they can the dethrone Nigeria as the champions of the Alcon. It is getting interesting. Let me confirm to you on the final note Paris Saint Germain won Christopher Gaultier as their new manager. The process for Gaultier to become the next coach of Paris Saint Germain is ongoing. Let me leave you in the hands of engineer Femi Alabi for next program to continue talking about. Let's talk about it on behalf of my producer Kenny Ogumi Loro. My name is. La Olalere. Kenny will be here tomorrow 8 o'clock to celebrate the latest and the biggest news on BSM Dial Fresh FM 105.9. Until then, once again, my name is La Olalere. Thank you so much. I am out of the studio. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. Hello. everybody. Hello, everybody. We are here to make you happy. We are here to make you happy. We are here to turn your sorrow to happiness. I love you. Hello. Hello, ẹ̀yin tèmi lọ́kùnrin lóbìnrin bá a sì ń jọ. We are here to, to make you happy, Baba. We are here go make you happy, mama. Yeah, to buy your sorrow to happy. ẹgbẹ̀rì. tèmi àlàbí ìjà ó sà mọ́ ní ìwò nípa ọ̀tẹ̀mí lẹ́ẹ̀kún láíláí. ọlọ́run ṣàánú ẹ̀fọ́ ìwọ́de wa pàṣẹ káàkà ronú lọ́dún tuntun ọ̀nà bí àmì. Happiness, Listen to my music, listen to my lyrics. Listen to my music, listen to my lyrics. ọ̀gá ńlá fújì Pasuma ló ń pété o. tó bá já ti fújì ọ̀gá sani master bàbá sani master ẹ̀ mọ̀ ọ̀gá ńlá ṣàlọ́gá dédé ọ̀hún. ẹ ló ẹ ló ẹ ṣe akẹ́rọ̀ ṣe ẹ̀ tẹ̀mí. Yeah, yeah. Yeah, yeah. To, to make you happy, everybody, yeah. tomorrow to We found happiness in your music. We found happiness in your music. It's of great value to this generation. It's of great value to this generation. bí mi pé àwọn wo ló sọ bẹ́ẹ̀ o àti jíbọ́lá gáúsù sàmúnì èmi wá ń dá wọn lóhùn èyí ni tuntun bá wá sí látú o ṣẹ̀rí kó yàtọ̀ sí títí tẹ́lẹ̀ o. hello everybody tuntun tẹ́lẹ̀ ìbáṣẹ́. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ọjọ́ ìrora rọ mi mu. gbẹmí òkè. mo ti gbà gbogbo ìgbà ní gbẹmí òkè gbẹmí òkè bí òun kàjá balẹ̀ náà gbẹmí òkè gbẹmí òkè òkè ló wà ò jábọ́. àmì àmì mo mí ìṣe lánàá. ẹ ẹ ṣé kí ló ṣẹlẹ̀ lánàá. lábẹ́ òkúta. ah ok ẹ mo lọ ah! sí kò yọ̀hàn pé kò fẹ́ gbéra sọ. mo ní ah kakula yín ká wà ń bí mm. ó ti bá yí bọ́tì nìkan. ó wàá rẹ́ni bọ́ọ̀ yìí <laughs> ọgbọ́n tí àwọn dìdìrín dìdìrín dẹgbẹ́ wọ́n wọ́n fà lánàá wọ́n fẹ́ fi wá ṣe public wọ́n fẹ́ fi wá ṣe wọ́n fẹ́ fi wá wọ́n fẹ́ fi wá gbéra gbéra wọ́n fẹ́ fi wá gbéra. Eh, ṣé òróró àti ẹ̀gbọ́n rẹ̀. Eh, òróró. ìrìbí pọpọ́ọ̀fù. àti mìsòrò tí. pọpọ́ọ̀fù mọ̀lété. àti mìsòrò tí à ń jẹ. àti mìsòrò tí ń sunú. eléyìí náà wá ń dá sí. Eh. ọ̀gá ẹ̀ná wá débi ọ̀. ọ̀sẹ̀ ń tó débi tí ò yín wọ́. mo sọ pé aṣọ ajá mi ó ti pa ya aṣọ ajá rẹ so ajá ẹ ń wọṣọ. ó ní kí wọn máa bẹ ìbú kí wọn máa ní èmi kì í báyà jà èmi kò eh. báyà tán eh, kankan. ìgbẹ́nu ẹ sọ́hún toró tí mo pọ̀ ń bọ̀ lákàtà tiwa lónìí ni ọ̀gá náà bá dá sí lánàá. báwo rí ìjà àkọ́kọ́ fún tiẹ̀ náà. ṣebí àwọn èèyàn. kẹ́yìn burúkú síbo tọ́ ha àkàsọ̀wọ́ dónígbò lọ́jọ́ yẹn gbẹ́gbẹ́. lọ́nà ìwọ ni síláyé ṣe gbọ́n ń gbélére lùgbá. <laughs> o òkà ti wá pọ̀ tó báyìí lọ́wọ́ ẹ̀. ló dé gan tọ́ ha ká sọ́wọ́. àyẹ̀fọ́lẹ́ lọ sọ mí di sẹ́líbìsì. ẹ má gbé mọ́ra. kí ló láyé fẹ́lẹ́ sọ́dà. ó ti sọ mí di hmm? sẹ́líbìsì. <laughs> ibi ẹ̀sìn mi dé. àyẹ̀fọ́lẹ́ sọ di sẹ́líbìsì. bẹ́ẹ̀ni. o lò pẹ́. sọwọ́ báyìí sọwọ́ báyìí káwọn èèyàn lè rí ọ lé káwọn sókè. káwọn sókè. ah ah. má gbọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́. <laughs> <laughs> ẹlẹ́ṣọ́ ìgbà tiwa <laughs> jóná àwọn òka ṣé òka rẹ náà wọ́n tún fi ṣe fashion ni. ọ̀gẹ́ ah. kì í ṣe ọ̀ka ààrẹ ọ̀ kì í ṣe ọ̀ka ààrẹ ọ̀ ọ̀ka rẹ lélẹ́yìí ọ̀ka ààrẹ kọ́ ni ọ̀ ebi tó fi ń gé suya ni. ọ̀gá mo ti fi ayé mi bí Kristi. Ah. Eh, àwọn òka tó tó sọ́wọ́ yìí ń kọ́. wọ̀lẹ́ na passion. passion kọ́. ọ̀gá passion ni. passion ni. ọ̀gá passion ni. passion oh. sọ pé pa pa passion passion for. ọ̀gá passion ni honestly ọ̀gá passion lọ wà fún. Ọlọ́run ọ̀rọ̀ títí ẹ. ẹ àmọ́ ni short ọ̀gá ní sòrò báwọn pé ó wà pẹ̀lú tíìmù yìí. ọmọ ọ̀gá ni ẹ̀mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. mo tún lọ ń ṣe supporting striker lọ́hùn yẹn. ó dàbẹ̀ bí ẹni tó lọ ṣe jẹ̀sẹ̀ lẹ́yìn eléré ṣọra yìí ẹ báyìí ọwọ àánú báǹdì mi o tún lọ lu ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́yìn àwọn gbèsàbí ọlọ́nlùgbà ọ̀gá kọ̀rí bẹ́ẹ̀ o. báwo ló ṣe rí. sọmọ pé inú agbo yìí náà ni mo wà. agbo yìí kọ́ o sì mú agbo yìí mọ́ a pilẹ̀ lé ọba. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀. kéyìn burúkú sígbó sórí fúyẹ́ bí abọ́ ayọ́ à ń sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ náà nanú. ìgbà tí ìgbà tí dọ̀dọ̀ gbèsàbí tó wọ́n bẹ̀rẹ̀ sí mo mo jẹ wọn nu wọn. dododododododododo kí ló dé lọ́mọ ọdún mélòó ló ti ń lo dáì. wọ́n gbàgbé rẹ̀ sílẹ̀ dọ̀ wá ni. ọba ní kò dán wò kó wúlò sí. wọ́n ní sẹ́mi náà wo rìsọ́ọ̀tì ẹ̀ pé bóyá ọmọ gbé rìsọ́ọ̀tì gidi jáde. wẹ́ẹ́ tó wá gbé jáde yóò dáa. dúnà yóò ló ti lo gọ́gú. o ah, ti pẹ́ díẹ̀ o. ṣé akọni àbí rẹkọ kí ni dẹ́kọ̀ sakọni o sakọni ah, ó bá bọ́dì mi wá ní bọ́dì yẹn jìn tó bá wá. pọlọkọm hmm, ni. so lọ́rọ̀ kan. tọ́ba jẹ́ wo dada dáàdì àti ẹ̀yin lẹ́ fi ti yín kó bẹ̀mí àti bọ́dà mi o ẹ̀yin lẹ́ ń kó bá wa ẹ̀yin ni o ẹ̀yin lẹ́ ń kó bá wa o. lọ́nà wo iṣẹ́ wa ìmọ̀ lẹ́gbẹ̀ẹ́ farabalẹ̀ ẹ̀yin lẹ́ kó ti ọ̀dọ́ ti yín hàn wá gbà tí mo gbọ́ gbogbo nǹkan tán dáńdáwó òru lèmi ti fẹ̀ ṣẹ̀ṣẹ̀ ráyè gbọ́ mo lọ sí hmm. podcast. Fẹ́mọ́là kásá ló tiẹ̀ pè mí ó ní mo mo wà mo ní mo wà ní Abẹ́òkúta ah ó ní ṣe mo gbọ́ ohun tí ń sọ lọ́wọ́lọ́wọ́ mo ní ṣe bọ́ọ̀yì ó ní hmm, mo ní kó filẹ̀ mo lọ́ fẹ́ fi gbéra ni hmm, ọlọ́run ó sì ọlọ́run ó gbé lára sókè ọfẹ́ gbéra ni hmm, ọlọ́run ó gbé lára ni sóore lè tó dàbí ẹran orí rẹ̀ sí yẹn <laughs> tó dàbí pọpọ́ọ̀fù mọ̀lété má dà ló mọ bu yín bu filẹ̀ yín bu bọ̀ kò ní da kọ́ mọ sọ̀rọ̀ ẹ̀ kọ́ mọ fi wé nǹkan kan. ẹ at least kẹ bí mi tí a ní dárúkọ ẹ pé bólú ni mò ń bá wí o kò ní ìdíkọ̀ dákọ̀ bólú má sọ pé òróró Eh? Mm. òróró òróró <laughs> kí ló dé tó ń pè lóróró torí mo ti kì í ṣe ní kì í sàrán ló ti pè lóróró. ó yẹ kó tí yọ tọjọ́ mm. tó bá ti rí wò látòkè délẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi bọ̀ ní o òkè. mi ni bólú fi ń kọ́rọ̀ sọ. ọ̀họ́ bó. Mm. tọ́bátúndọ̀la ò lórí tọ́tọ́kọ̀tà bó ti tẹ̀ tẹ́ bá tẹ́kẹ́ pàtẹ́kẹ́ pàtẹ́kẹ́. lẹ́nu tiẹ̀ náà. mo dá lóhùn mo dá lóhùn ọmọ tẹ́kẹ́ tó bá yára iwájú bíi ni yóò mọ̀ jókòó sí yóò mọ̀ karòyìn ẹ̀sùn mp3 ni lẹ́kẹ́ ẹ̀ papọ̀ bí gbà bí pọ́ọ̀sì ọ̀lẹ́ yìí. yọmọ ká ìròyìn mm. ẹ sínú mp3. ok no wọra no wọra. ọ̀gá píẹ̀dẹ́mú píẹ̀dẹ́mú ọ̀gá mi ẹ̀gbá tí ò ní. náà mi ò bínú mi ò bínú iṣẹ́ wa yìí ló lẹ́gbìn ara ẹ̀gbin táwọn rí lẹ́nu iṣẹ́ wa yìí nìyẹn wọlé eh. ìbáṣe káwọn mọ̀ yìí bí àtọ̀lé. ọwọ́ mi bẹ lánàá. òun náà wà ó wà ó náà ti ẹ̀yẹn ìyẹn ti wọ́n ti mo iṣẹ́ ẹ̀ ló ń ṣe ní ṣe. ò ní jẹ́wọ́. àwa rẹ́rìn-ín bí gba strike card sọ penalty nù. ọlọ́run wọn létí ó ní radionic ní ọ̀gá ó ní. olóran wọn létí pé radionic lọ̀gá. ó ní ọ̀gá ọ̀gá ó ní ọ̀gá ọ̀gá ó ti gba iṣẹ́ ìránṣẹ́. ẹ̀rọ ó ní mi ò ṣe freedom ó ní ò gba certificate. ara tá à ń sọnù láyìíká náà tó sọ gbogbo ẹ̀ síta ni láàrin èmi àti ẹnìkan ló ti sọ pé òun ò ṣe freedom. wọ́n ti mo sì sọ fún gan mi ní kò sọ́ọ́ ìwọ fúnra náà ló tún wá sọ pé wọ́n gba ṣé olúwa o kìnnì kan kìnnì kan o. pé òní ò jẹ́ ṣe freedom ṣó burú ní ní ní eléwura. ẹ ṣó burú bí mo ṣe jẹ́ kó o mọ̀ ìrìn àjò ayé mi. <laughs> kó kúkú fi ṣe fíìmù jáde ká kú pé ní ayéfẹ́lẹ́ á ti pawọ́ ẹ̀ sákò á ti mọ̀ pé inú fíìmù ni wọ́n ti rí kò ní ìdíkọ́ mọ́ sọ. òun ló kọ́kọ́ rojọ́ pé ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà lòún gbé wá kúrò lẹ́kìtì nígbà tóun dé géètì lòun wá bóun ó ṣe tà tóun fi rówó mọ́tò ńgbà tó mọ́tò tán. láì ní tàn ni mo ṣe sọ fún wọ́n gan tẹnu ẹ òbò ká ní pé mo mọ̀ pé ròyìn tó jẹ́rìí yìí ní sọ fún ọ. ara tá à ń sọnù èdè wọn tó ti fẹ́ mọ mú wa ní ìsìnkú ṣe ká tó fèsì ara wa ká tó mọ bára wa jà. àṣé obì ìyá rẹ ló yọ. ṣé má dà sí wa kó tiẹ̀ dání. tó yẹ kí tó yẹ kí not good. mo o gbé fọ́tò láyé ká bò ló ṣe báyìí mọ́nkíjà kẹ̀sítọ̀ wọ̀ ọjọ́ náà bẹ́ẹ̀ bá jù sókun òkun ọ̀dà padà fún yẹn. ṣẹ́gun sa ṣẹ́gun mo lo sá fún ọ. má jẹ má ẹ ẹ o ti mọ ẹni tí ń ṣàṣì wa. mo ti mọ ọmọ ìrúwà ni ọmọ ìrúwà ni àwọn òjòkó méjèèjì. sẹ́sì wà lọ ah, òjòkó mọ làwọn méjèèjì. òjòkó làwọn méjèèjì. aago méjìlá ti kọjá. méjìlá àtọjọ́ wo ìṣẹ́jú méjìlá ló kọjá. okay five minutes. Eh, twelve minutes after five okay wọ́n to di thirty minutes báyìí now. bó o lè kó. Ah, èkó gbéra tán. wọ́n ní wọ́n ń béèrè wa lójú méjì. kí ló dé kí ló dé hmm. ah, wọ́n ń béèrè yín o yín màá bá ṣe fẹ́ ṣe. ṣe àtẹ̀mí náà. ìwọ wo ìwọ wo. ọ̀gá ṣé ọ̀ lè fún ọ ní nọ́mbà mi ní kọ́kọ́ mi. alo gba nọ́mbà fún ẹ. lọ́bì ẹ̀kọ́ mi rọ́ mi sá lẹ́jẹ́lẹ́jẹ́. lẹ́jẹ́lẹ́jẹ́ kọ́ ìlàjẹ́ ẹsẹ̀ odò ni. ṣé èkó akéte kan náà. èkéte hmm, hmm, odò ni. ọ̀gá ìbọn give them my whatsapp number. <laughs> Eh. ṣẹ́gun wọn wọ lẹ́kọ̀ọ́ wọn wá ń wò pé bá a ṣe pinra wa báyìí. àwọn èrè mẹ́ta. wọ́n ti kí ni káàbọ̀ ọjọ́ tá a jọ lọ́mọ sọ fún ọ tó lòun ò lọ́mọ ó lòun ò lọ bàbá dàmọ́ ah, ní studio lọ. ibẹ̀ yín àbí nígbà tó yẹ pé mo ti dé ìjọba o. ó tán ó lè kó lòun fẹ́ dúró sí. ó ní ha ló bá pè mí lórí fóònù ha ọ̀gá tẹ bá rí studio èkó mo ní farabalẹ̀ nígbà ha kán dàkún tó lọ́lọ́run kò ní di mọ́tírẹ́sì rárá àwọn àlòkù newspaper ní kákó fóun kó o mọ sórí ẹ̀ mú ní èwo ló fi ṣe pílò. ẹ bò mí láti rí díẹ̀. bẹ́ẹ̀ sọ̀n ó ní ó lásọ òun lòun kà tó wọn fi ṣe pílò. àlòkù newspaper mo ní program olówó àmọ́ ṣe ó lóun mọ̀ ṣe kiddies corner. bàbá mi ò bọ́ lóògùn tán wọ́n fi kàn mí ṣọgbọ́n mọ́lá ọ̀gá. ẹ pé àwọn èèyàn jọ sídìí rédíò ń ta fẹ́ tú òní ní lágbára díẹ̀ ẹ jẹ́ kérò pọ̀ nídìí rédíò dáadáa tàbí kẹ́ ẹ pé àwọn ọ̀rẹ́ yín tán bá wà ní jìnnàjìnnà yìí pé kán gbé sí Fresh FM. kẹ́ gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́nìí kì í ṣe ní tá gbọ́dọ̀ sọ fún àdúrò yín ẹ̀ fún mi. ìrìnàjò ayé ẹnìkan tó dé kòríta kò yé mi mọ́ ó wá help lọ bì kan. èyí tó wá dùn mí jù níbi irú ibi tí ó wá help lọ. tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n tún lọ ń gbé wọn lọ́wọ́. irú ibi tó wá help lọ bíi kéèyàn ibi ah. téèyàn fọkàn sí pé tí n bá ti débi báyìí ìṣòro ayé mi ti ah. tán yóò ń bọ̀ wá dọ̀rọ̀ tán kó hmm. wá jẹ́ pé ibi téèyàn wá gbé bíi kéèyàn gbé ọ̀rọ̀ wá báyìí òbí ní ìsìn. Hmm. kó wá jẹ́ pé nǹkan míì ni lèyìn ò mọ̀ tún mọ̀ fi lọ ń tọ̀ ah. bíbélì ní ẹ wá sọ́dọ̀ bí gbogbo èyí tó ń ṣiṣẹ́ tá a di ẹrú olé lórí olè ló sì fún yín ní ìsinmi ní ìsinmi ò fún yàn ní ìsinmi mọ́ àbí ká tún fòrò ẹ̀mí èèyàn. téèyàn bá sọ téèyàn bá tẹ̀ ti jẹ́ òṣìṣẹ́ rédíò òun sọ̀rọ̀ lórí rédíò àwòkọ́ṣe ló yẹ ká jẹ́ ah. fún àwọn aráàlú tí wọ́n ń gbọ́ wa ibi ọ̀rọ̀ ti kọ́kọ́ dùn mí jù nìyẹn mi kọ́kọ́ fẹ́ dá sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ó mm. dùn mí wípé èèyàn gbé ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí wá bá yín. ó wá rí bí advantage. wá rí bí advantage wá wá ó mà ṣe o. irú ẹ̀ náà pọ̀ o kọlọ́hún ṣàánú wa o. èyí tí wọ́n wá ṣe yìí ò ṣe é gbà padà tàbí kẹ́ ẹ kúnlẹ̀ alúà kẹ́ ẹ kọ́ ẹ ní kọ́lọ́hún dáríjì báwa ò tiẹ̀ dá kọ yín ọ̀rẹ́. ẹ ń gbọ́ wa ẹ ń gbọ́ wa ẹ mọ̀ pé yìí là ń bá wí ah, ọ̀rẹ́ ni. ò ń gbọ́ wa. ok ò ń gbọ́ wa. yayọ̀ ẹ̀ bẹ̀ kú. <laughs> torí inú bí wa nǹkan tó ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó ni kódà ibi tí à ń bọ̀rọ̀ yìí lọ gan-an náà náà nìsín. ó ṣeé ṣe ká sì jọ fara wa sírìn gan. tèèyàn kan nítọwọ́ mi bàjẹ́ ni. Ah, ah. ló dé. ṣùgbọ́n ńgbà bá fàdá àyè kan. àwọn aláṣẹ àwọn aláṣẹ ó mọ tí wọ́n ṣe sí wọ́n mọ tí wọ́n ṣe kí a gbọ́dọ̀ jọ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò kó wá jẹ́ pé àwa tí wọ́n wá gbé ọ̀rọ̀ bá látùn wá máa dìkún ẹrù ayé ẹni hmm. ẹlẹ́ni. inú ah. ní ìsìn kí irú irú wọn ní ìsìn sísítà ní ìsìn eh. kan ní pé àwọn fẹ́ gbà padà. kò ṣeé gbà. ẹ ẹ lè dá padà. ò ń bínú sẹ́gun. mi ò bínú ohun tiẹ̀ gan lé ah ẹ wàá mọ̀ pé mo tẹ̀ wá sọ̀rọ̀ sókè tó bá wọn kí là ń sọ. Ah, jẹ́ káwọn èèyàn kulẹ̀. tọ́ onílé ẹ̀kú lé o èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyín ká lè mí ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn ẹ̀yìn mo fara kó promo àbí. mo rí i pé wọ́n rìkọ́ọ̀dù mi ọ̀rọ̀ wa àfi bí ọkà ìwọ lẹ. mo sì ti sọ fún ọ wọn máa kábíyá sókè mi bọ́ bá wà ah. n ti tabiya rẹ jáde ṣe ti o lè jẹ kéye. pẹfúmù àgbélépọ̀ ta ni. èyí ti ẹ ṣe pẹfúmù. Ah, pẹfúmù ni. Hmm, àfi bíi bíntu. àwọn direct direct odor from Kwari. ìwọ ní tiẹ̀. Kwari. direct odor from Kwari. Kwari. Kwari. Kwari. Kwari. Kwari. Kwari ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ́dínlógún tá a fi tẹ́lẹ̀ odò àyìn bí omi ti ń ṣe wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jọmọ lọ́wọ́ jẹjẹjẹ pẹ́tẹ́ wọ́ ìgbà tí èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ́ eré hmm. òní kò jọ máa wà lẹ́wọ̀ àtàtà. ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù ní ìjagunlabi ti ń para alẹ́ bí ẹni ń para ogun ń dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gbayì lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gbayì lọ́wọ́ ayé yínká ayéfẹ́lẹ́ gbangbalẹ́gbẹ́ bí ọjọ́ yọ kọ́ńkọ́ rúgudu kọ́gbà kọ́lù àlejò ó dégbà lóhùn yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín ẹ̀ka àbọ̀ lákọ̀tún lọ́sẹ̀ yìí let's talk about it. àjọrò ńlá pé fresh one oh five point nine fm ilé orin la ta kàn mọ́lẹ̀ síta ti ń ju òun sórí ẹ̀rọ agbágbé o ọlọ́run ọba ògo ni forúkọ rẹ o. mo mọ̀ bóyá o ti wo fọ́tò rẹ rí nígbà kan. nígbà kékeré. nígbà kékeré ah. àbí kò wo fọ́tò rẹ rí nígbà kan Mhm. nígbà tí kò tí ì san mọ́nà. mo rántí bẹ́ẹ̀dẹ̀ tí mo ṣe tó jẹ́ pé àbẹ́là ni wọ́n fi ṣe wọ́n ti àbẹ́là bọ́nú ráìsì ah. ìyẹn mo fi ṣe kéèkì. wọ́n tún ṣe bẹ́ẹ̀dẹ̀ hmm. mo wo fọ́tò mi kan. inú abọ́ tán bu ráìsì síbi àwọn wọn ta kándò wọn wá tì í bọ̀ láàrin. ọ̀dọ̀ ìyá eléwédú ni mo ti rí mo fi ya fọ́tò. mo wá wo aṣọ tí mo wọ̀ ń bẹ̀ hmm. mo mọ̀ pé kì í ṣe iye eléwédú ló rówó raṣọ òun fún mi. bóyá wọ́n lò kù ẹnìkan ló lò kù. wọ́n á gbà wọ́n á gbà wọ́n ṣíwọ́ rẹ̀ fún ọ. Hmm. ṣòkòtò wa dàbí bó ń fò mo wá wo ṣẹ́ẹ̀tì ọ̀hún títí tí ó dojúgun mo tún jókòó mo tún wò ó. o sì rí fọ́tò yẹn lọ́wọ́. mo ní i lọ́wọ́ hmm. mo wá wò ló ń ọkàn mi lọ́hùn-ún pé àwọn tí wọ́n ń kó aṣọ fún mi ńgbà náà pé ẹ fún ọmọ yín yìí torí pé àkísà ni ń wọ̀ hmm. ǹjẹ́ wọ́n lè determine future èèyàn ṣáá ẹni ń gbaṣẹ́ ṣe ní ìsìn ṣé o mọ tọ́lọ́hún fi dá lára ń gbọ́ báyìí ẹ̀rù ọlọ́lá olówó kì í sábà bà mí àmọ́ mo máa ń respect wọn hmm. ẹni tí mo bẹ̀rù rẹ̀ jù láyé lẹni tó ń fún lọ́wọ́ téèyàn ń tọ́jú lọ́wọ́ torí òmọ tí ń padà bọ̀ wá dà lẹ́yìn wá ọjà ah, ah, kábíyèsí ọlọ́run tàbá wọn ti ń kúnlẹ̀ hmm. láti kí o pé bẹ́ẹ̀ ni olúwa mi olúwa mi olúwa mi ta lolúwa èèyàn gan bí o ṣe ọlọ́run nìkan ọba tí ò ní níwájú tí ò sì ní lẹ́yìn tó bá lóun fẹ́ dára a sì bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ hmm. gbogbo nǹkan kọ́kọ́ dàrú ná a sì mọ fètò sí fúnra rẹ̀ a jẹ́ kó lo gbogbo agbára rẹ kó tó di pé òun bẹ̀rẹ̀ sí ní fi hmm. supremacy rẹ̀ hàn ọlọ́run ògo ni fowókọ rẹ̀ alhamdulilayi rọ̀ jù nígbà kan hmm. òun sì ń ràn níbòmí tàbá tún béèrè lọ́wọ́ àní tó òun lòun ṣe ọjọ́ adé ọ̀ṣun ni mo tó mọ̀ pé ọlọ́run bá tún pitú òjò ń rọ̀ nífẹ̀ẹ́ òun sì ń ràn ní mọ̀dáyẹ́kẹ́ <coughs> wá wo gáàpù tí mẹ́ láàrin ìlú méjèèjì bá ṣe súnmọ́ra wọn òun fi ra rẹ̀ hàn pọ́lọ́run lòun nù ibi àti ń dọ̀wẹ́kẹ̀ tá à ń rẹ́rìn yìí eh. ohun tó ń jí èèyàn ti bọ́ lára àwọn kan o hmm. mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn kan ò torí tó wà níwájú wọn lágbára hmm. owó táwọn kan sì fi gbogbo agbára wọn sá eré rẹ̀ òun náà ni wọ́n kó fáwọn tí ò ní ṣe thank you padà fún wọn hmm. wọn ò rí ibi téèyàn ti sanwó deposit lọ hospital rí tí hmm. dókítà ló thank you láéláé lẹ́yìn kó tún sọ̀rọ̀ burúkú sí pẹ́ ti ah, pẹ́ náà. owó yìí ti late náà ah, one fifty thousand ni mo ní kẹ́ lọ mú wá only látàárọ̀ nọ́ọ̀sì ó yá arrange bẹ́ẹ̀dì yẹn fún wọn jàre lówó téèyàn láàgùn nù wọn tàbí kó ra àwọn kan lẹ́gbẹ̀ẹ́ títì náà tí wọ́n tún gbé èèyàn kan lọ́wọ́ wọ́n mọ̀ fi condition rẹ̀ hàn wọ́n sì mọ̀ hmm. tọrọ owó fún un ó wà mọ̀ béèrè pé sọ́lá òun gbàgbé òun tọ̀ òun bẹ́ẹ̀ ah, kò gbàgbé bó ṣe wù ú ló ń sọlá ẹ̀ ni nígbà míì àárọ̀ ni ó dá wọn kan lóhùn hmm. ọwọ́ ọ̀sán ló ti ń dá wọn kan lóhùn hmm. ó dọwọ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ́ kẹlòmíì tó rówó gbogbo ẹ̀dá tó wálé ayé ní pariwo kóhun lọ́lá kóhun lówó hmm. bẹ́ẹ̀ àṣírí bíbò la fi ran ẹlòmíì sáyé bó ní di ten million yóò rí bó ní di five million yóò rí àmọ́ pé yóò kójọ kìsì lọ́kàn náà bá bá ńlá rọ ni bó ń tọ̀ wọ́n bá wa mọ àkọsẹ̀jáyé àti tó bá wálé ayé ńkọ́ yóò sáré mọ́tò yóò sì kọlu kẹ̀kẹ́ alóhùn fẹ́ lówó tuulu òun fẹ́ níbi Dangote òun fẹ́ ní òkìkí tó pọ̀ lọ rẹpẹtẹ òkìkí ẹlòmíì ò ní kàn lọ títì Mm. ara ọmọ rẹ̀ láti gbé dìde bẹ́ẹ̀ ni ọlọ́run ògo ni fọkọ rẹ̀ abájọ tó fún pé ọ ní ajídára mm. ohun tó ṣe òfin hàn yẹn ọba tó ju gbogbo wòlíì ayé lọ àwọn àfáà náà ń gbìyànjú nìyí mm. tó ṣe é sí ara dọ́là mm-hmm. ohun tó bá wù ní òfin hàn wọn láyé ká àwọn tó jẹ́ lẹ́bọ lóògùn náà ń gbìyànjú nìyí bí wọ́n jọ pẹ̀lẹ́ mọ́lẹ̀ ah. sọ́jọ́ rojọ́ dọ́là eh, nígbà míì wọn aláwọn rí kò sì ní wá sí múṣẹ eh, àkàìmọye prọfẹsì tí ò eh. tí come to pass dọ́là bàbá tún bí ọ léèrè àlóhun tó wù lòún ẹ̀ẹ́gùn orí òkè méje fún nígbà míì lọ́jọ́ kan ṣoṣo pé kọ́lọ́ oúnjẹ kó ṣàánú wa hmm. nígbà tí rìsọ́ọ̀tì rẹ̀ bàjẹ́ láyé ká awádà ah. bí ìgbà téèyàn nìkan ló mọ̀ ṣe ojú ojú ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún ọ láyé ká ò lè mọ́yìn ọ́ àti sáré ọmọ mọ̀ yẹlẹ́wé dùn ún ní mọ̀ gbé ọ̀gá nígbà mo mọ bí mo ti bẹ̀rẹ̀ hmm. ibi mo dé mo tún mọ̀ ibi tó mú wa lọ ni kò yé èèyàn kò sì hmm. yé ẹnìkankan torí pé àdìtú lolódùmarè ìjìnlẹ̀ sí ni ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ìjìnlẹ̀ tó ju gbogbo ìmùlẹ̀ ayé lọ ayé ló ní ìmùlẹ̀ ìwọ ló ní ìjìnlẹ̀ ajá gé ìmùl ìjìnlẹ̀ máa ń gbé ìjìnlẹ̀ máa ń gbé mùlẹ̀ mì mm, mm, mm. ìjìnlẹ̀ ó sì sọ ìmùlẹ̀ di òfo ah, ah. ọlọ́run ni ó kì í ṣe èèyàn àìkú ni ó lè kú àìsá ni ó lè sá ó tí ó pinyin kí ó dípẹ́ta àtagbára ayé àtagbára ọ̀run ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n ló ń ṣe wọ́n wọ̀ fẹ́ ni ó wọ̀ ọ́ láàkó tó wọ̀ ọ́ pẹ́ni tí ó bí ọ́ léèrè tó bá tún sọ pé o tún fẹ́ dé òde tó bá lò òde òde àìdé rẹ nìjáyà tó bá dé tán ìkàyà ni ọba ṣoore kàyàn láyà àtúnṣoore tán wàá tún yẹra rẹ wò pé ṣé náà rèé ṣé mi gbọ́gbọ́rọ́ yìí ọlọ́run ògo ni fún ọkọ rẹ̀ ẹ̀mí àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye hmm. ó pọ̀ kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tán hmm. gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló lópin àìlìtú ò ní adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ olú ti ń gbénu àwọn ọ̀run òkè ńlá hmm. arógun mọ́ ti dé ìwọ ló ń bẹ̀rẹ̀ tó sì tún parí ẹ̀ ìbẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ ó tó bẹ̀rẹ̀ òpin kópin ó tó dé òpin lẹ́yìn tí gbogbo pínpín bá tó ti pin lẹ́yìn tí pínpín bá pin tán nìwọ ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ títí ẹ̀ ta ló tú ọ láyé ta lójú ọ lọ ọba yóò nà án lẹ̀ fún ọ ní ìjò yóò mọ kábúbú wájú rẹ rẹ̀ yóò mọ gbára dálẹ̀ oh, níwájú oh, ọlọ́run oh olódùmarè wòmí hmm? ohùn rẹ̀ dàbí ó dàbí ìró omi púpọ̀ hmm. ohùn rẹ̀ ń fagi kédàríyà ohùn rẹ̀ mú kí abo àgbọ̀nrín ó bí ọlọ́run ní ọ òkun rí ọ sájọ́dá ni rí ọ padà sẹ́yìn òkè lálàǹfò bí àgbò kékèké bí ọ̀dà àgùntàn ilẹ̀ gbúrò rẹ̀ ó sì ń wárìrì níwájú ọlọ́run hmm. olódùmarè arínitán amúnitán agbénitán agbénitán aṣeun tó wù fẹ́ ni ó wù láàkó tó wù ó pẹ́ni tí ó. fàlùlẹ̀ ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù jehova lórúkọ rẹ̀ ó tó tán ó tó jara rẹ̀ gbé ẹkùn tagiri gbé rẹ̀ níjà jehova jíire mm. lórúkọ rẹ̀ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbàlagbà. about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Yeah, you that find money, and you know they come. Here comes a solution, and you know they cost. Play lottery today, you go surely win. Oh. Everybody is a winner. With my guy, you can win daily millions, so oh. millions. Cash shout they go, they go. Be lottery, oh, lottery. Surely we the fun, We the fun. Ah. up visit our side our jolly dey go dey go jolly dey go oya tell your mama mama tell your papa papa brother sister sister oya make we play make we play like a winner winner dance like a winner winner jolly like a winner winner kill lottery for you. ìjọ. sinima introduction week. mountain of mercy. ẹ̀rí o èkìtì. ó gbẹ gbogbo ènìyàn. orí òkè àdúyà. ẹ̀rí o tètè tètè tó yìí máa dín náà lọ. nítorí pé Ọlọ́run máa lo ìránṣẹ́ rẹ̀. prophet evangelist Ezekiel. ọ méjì jẹ́pì òjòmọdé tàgbà níbi àpéjọpọ̀ ìtọ́júà apostle joseph ayò babalọlá power explosion tó máa wáyé ní orí òkè àánú market of mercy area èkìtì èkìtì state bẹ̀rẹ̀ ní ọdún twenty eight to twenty five june twenty twenty two with stay our excellence is thy name orúkọ rẹ̀ ti níyì tó <laughs> twenty eight edition máa bọ̀ sí area twenty twenty two níbi tí ọlọ́run ayò babalọlá ti ń dábìrì ayọ̀ nínú ẹ̀sìn àárọ̀ ẹ̀sìn ọ̀sán àti ìṣọ́ òun ọ̀gùn máa ṣe ìjẹyẹ rẹ̀ máa jáde. níbi tí ọlọ́run yóò ti máa lọ àwọn ìránṣẹ́ rẹ̀. pásítọ̀ àbúrè arúgbó ẹ̀rìó csc zona superintendent pásítọ̀ ẹ̀sọ́ ọ̀nàdẹ́lẹ̀ president csc nàìjíríà and overseas pásítọ̀ ìhò ọ̀dẹ́jọ́bí general superintendent csc nàìjíríà and ministry prophet and evangelist ezekiah ọ̀nàdẹ́jì jp general evangelist csc nàìjíríà and overseas ọlọ́run csc ayọ̀ babalọ́lá pè ọ́ kó o gbogbo òbí ọjọ́ ọ̀la tó dára nìkan lógún rere tá a lè fáwọn ọmọ láti wá fún àwọn ọmọ tìyín ní ìpín rere tiwọn Olive Branch College Ìbàdàn ó ní kẹ́ ẹ máa mú wọn bọ̀ for day and boarding co-educational school join the league of high flyer to enrol your children ìdánwò àṣewọlé ti bẹ̀rẹ̀ fún ètò ẹ̀kọ́ sáà twenty twenty two twenty twenty three àwọn déètì ìdánwò àṣewọlé Saturday thirty April Saturday twenty eight May Saturday twenty five June Saturday six August àti Saturday twentieth august twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ nínú ọgbà iléèwé olive branch college ìbàdàn tó wà ní plot eleven b akíngbàdé street opposite bọ́láìgì international market gbági old ife road ìbàdàn fọ́ọ̀mù ìgbaniwọlé sì ti wà lọ́fíìsì ìgbìmọ̀ aláṣẹ olive branch college ìbàdàn fẹ́kùrẹ́rì àlàyé zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five five three zero one four three seven fún ètò ẹ̀kọ́ nursery àti primary living spring international international school ó wà lẹ́yìn olive branch college olive branch college. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. bóyá kó pa èsì díẹ̀. mo ti ń fẹ́ kọ́ lahùn látàárọ̀ ní ọjọ́ kan ńlá yẹn ká ní kí n wá rí òun nílé ó ní kí n wá rí òun nílé ayé íńtánẹ́ẹ̀tì ni mo wá ń wo wíńdò lé rẹ̀ ó sì ń sẹ́ẹ̀gùn mo wá ń bèrè lọ́wọ́ àbẹ́ àmúni ah, yàrá sẹ́ẹ̀mà ṣe ń sẹ́ẹ̀gùn bá ah, ó ní èsì méjì tó kọjú síra wọn òun ni bọ̀dà ó tán o inú èsì ni bọ̀dà ó sì sùn mọ́ ni ah, láì ṣe ẹja èsì yẹn lọ wá ń sá ní ìsìn láì lẹ́ <laughs> òjò ṣẹ̀ṣẹ̀ dá ni musa fún mi kí á dà kó kẹnu ẹ sókè kó náà wà máa ń náwó bíi eléyìí tó tiẹ̀ wà ló studio yìí o ti pa báyìí mọ̀ gbọ́ o ti pa ló sì tún rí báyìí. tọ́ba ní òtútù ní mú kí orí masini ó ṣiṣẹ́ màá masini bí ó ṣiṣẹ́ sí torí òtútù ti ń wọ agbárí mu. Hmm. agbọ́ ìrìn àjò arábìnrin kan ṣe mọ̀ pé nígbà míì um, bọ́lọ́hún ṣe ṣẹ̀dá oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan wà tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn tẹ bá ní iṣẹ́ máa wá sórí afẹ́fẹ́ wọn làwọn á wá àdèmọ́ ara wọn kan tó máa ní ọkọ ẹni tán wọn á ní kẹ́ ẹ pẹ́ sọ ẹ kàn pẹ́ sọ ẹ má dárúkọ ẹ má jẹ́ kán mọ̀ pé mi ni àti fẹ́ gbé ìtàn ẹnìkan rí ọlọ́run ló ní kí láyìn ká wo fóònù ẹnìyẹn sọ pé please don't mention my case today. owó adẹ àwọn ti múra tán <laughs> àṣọkọ ọkọ ẹ ti padà gbọ́ ó ti dé sílé tó jẹ́ pé a padà gbọ́ sórí yẹn tó bá dẹ̀ ti gbọ́ nǹkan ti dojú wàhálà dé di bí a ṣe ń sọ̀rọ̀ ya àráyè mention kéèsì wọn mọ́ dọ̀la ah. ọlọ́run. ṣé orí ibi tí ẹ̀rù eléyìí ti wá bà mí hmm. níbi tí ẹ̀rù eléyìí ti wá bà mí nígbà tá a kọ́kọ́ ń sọ fún mi mò ń wo Peter bíi pé bígbà tó kàn fẹ́ẹ́ rán mọ̀ mọ̀ ṣàrùn pé ṣé kò ṣe dandan ni kò pa mí ni <laughs> torí ń gbòòrò darúkọ sójà ń hà. Ah. Ah ó ní bí ìgbà tí èèyàn wá fẹjọ́ sójà sùn o kò bìtá mẹjọ sójà lọ. mo kọ́kọ́ ń wò bígbà pé. ẹ wá ń sọ bẹ́ẹ̀ pé sójà yẹn ṣe báyìí. ẹ sójà àwọn ọ̀gá sójà àwọn ọ̀gá sójà mo wá ń wò pé so ah. èmi náà wá ní kó wá bá fún rú story yìí. bó ṣe wá bá mi mo ní mo ní ọ̀gá ló ní kó wá bá mi àbí ó ní ẹ ó ní òun ti sọ fún wọn wá ní kó wọn lọ sọ fún mi wọ́n pé wẹ́ẹ́ dán well done mo ní kí ni ọ̀gá sọ ó ní hmm, ẹ farabalẹ̀ jẹ́ kí n sọ tó mo ní farabalẹ̀ n bò ti darúkọ sójà tó wá tó ń lọ Àbújá. tó tún lọ Àbújá tó tún lọ Èkó. mo ní fine fine Fine. tẹ ọfẹ lé ọfẹ ọfẹ pilẹ lé nìkú Nàìjíríà. ọ̀rọ̀ you go far ni mo rántí. Ah, you go far. <laughs> ọ̀gá sójà tó ní ah what is your name. mo ní yobi e e ah, what is the meaning ní ẹni ìtàn olúṣẹ́gun bámidélé you go oh, far you go far. má gbé ojú wọn o má gbé ojú wọn o ẹ má gbé ojú arábìnrin wọn o. Hmm. Eh, <clears throat> ẹ kúrò lẹ́ mà. ẹ kúrò lẹ́ sà. Ah. Eh, mo mọ̀ pé inú ń bí yín. ẹ farabalẹ̀. ẹ farabalẹ̀ ṣẹ́gbọ́ ẹ ẹ sì gbọ́dọ̀ sunkún ó ti yé yín wọ́n ròyìn fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń rojọ́ yẹn lánàá àbí jẹta pé bẹ́ẹ̀ ṣe ń ké tó bó ṣe dùn yín tó ẹ má wọrí ọlọ́run á jà fún yín ṣẹ gbọ́ àwọn ọ̀rọ̀ míì wà tá a máa ń gbé wá sórí rédíò tọ́pọ̀lọpọ̀ á wò pé ṣó possible wọ́n wọ́n hun ni wọ́n story ni wọ́n ṣe kinní kan ni ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ bá kàn ẹni ìjà ò bá bá ní pẹ̀rẹ̀ lọ́kùnrin. ẹ láyìn ká mọ̀tò wá blame àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn àti ìrojú kejì ayé. Hmm. ibi tẹ́lòmíì bá rìn dé ni láyé ni ibi tẹ́lòmíì bá rìn dé ni àwọn nǹkan míì wà tó jẹ́ pé ta bá sọ tán wọ́n ní àsọdùn ni hmm. ó dìgbà tí ó ń tọ̀hún bá rìn kàn kó tó mọ̀ pé lóòótọ́ ni ẹ ń bá sọ pé ayé pé gba wọ́n gbìyànjú hmm. ayé ju ìgbà lọ. ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook ẹ bá wa ṣíà ẹ̀ kì í ṣe ní téèyàn gbọ́dọ̀ bò má bẹ́ aṣọ ká ní pé bòmíì ni wọ́n lè sọ pé torí pé a sọ̀rọ̀sọ̀rọ̀ wà lára wọn iṣẹ́ mọ̀ madam ẹ máa ní sùúrù lórí ọ̀rọ̀ yìí ni ẹ máa ṣe kí a lè ború eléyìí mọ́lẹ̀ hmm. a lè daṣọ bò ó òjò apá bàtà apá jìwọ̀njìwọ̀n etí ẹ̀ ẹ jẹ́ àpè ọkọlọ́kọ́ ká má pè lárúgọ̀gọ̀ tí a fi ń kọ́ bè. Hmm. Hmm, tàbá sì rí igá lẹ́sẹ̀ yẹn já jẹ́ kó mọ̀ pé igá ni. bẹ́ẹ̀ ni bójú bá ń ṣe pin èèyàn yọ ìpín àfihàn ojúkójú lè mọ̀ pé wà bùn lòún hù eléyìí yẹ kó kọ́ àwọn tó kù wa náà lẹ́kọ̀ọ́. tá a jọ ń ṣerú iṣẹ́ yìí. wọ́n ti múrú kéèsì kan wá rí tí mo sọ fún ọmọbìnrin yẹn wípé mo ní ṣé o rẹ́dì àti sọ̀rọ̀ lórí rédíò. Hmm. ó ní ah, ẹ sà ẹ jọ ẹ mo kàn fẹ́ kẹ́ ẹ bá bóyá ilé bá mi pè é kẹ́ ẹ kàn bá mi pa mọ́lẹ̀ kẹ́ ẹ má hmm. jẹ́ kó mi ì bá ti sọ ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n ọmọbìnrin ti bí kò. kò fún wa láàyè. Eh, kò fún mi láàyè torí n tó yẹ kéèyàn ó jà fún yàn fún ni ó bá ó bá ìrànlọ́wọ́ lọ́bì kan bí kéèyàn ó gbà yàn lọ́wọ́ wàhálà lọ sí iléeṣẹ́ rédíò ó wá débẹ̀ ẹnìyẹn wá fífẹ́ lọ ọ̀tọ̀ lélẹ̀ tí mò ń sọ kí fífẹ́ kọ́ ló fi lọ ọ̀tọ̀ tún lélẹ̀ tí mò ń sọ ó fi wọlé wọ̀de ẹ wọlé wọ̀de fífẹ́ fífẹ́ sì tún nípò a wá hmm story yẹn story ìgbésí ayé ẹ ó lóun lọ tó ẹ̀ mẹ́rin ẹ̀ márùn tóun repeat the same story fún ó ní hmm. síbẹ̀ náà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó wá bọ́ sí pé fífẹ́ àbínú fífẹ́ ó ní bọ̀dọ̀ àyínká kì í tí ẹ ṣe pé bóyá wọn fẹ́ kò ní káwọn fẹ́ra wọn o kò máa gbọ́. ó ní kí ó mẹ́yìn lẹ̀ ni o. kó mẹ́yìn lẹ̀ <laughs> kò sọ pé fífẹ́ ibi tó ti dùn mí jù ah, ah. ẹni tí mò ń sọ̀rọ̀ yìí iléeṣẹ́ rédíò tó tó ló kọlù náà wà ó lè jẹ́ pé kò fi bẹ́ẹ̀ máa ń sọ̀rọ̀ lórí rédíò ṣùgbọ́n tí tí tóun náà ló kọ ni ibi tó ti dùn mí ni ibi pé kí òun àti ọmọbìnrin òun yára wọn ní bíléèdì ó sì mọ̀ pé òun níyàwó sílé ó wáá bá ọmọbìnrin yìí ṣe ìmùlẹ̀ kan yára wọn ní bíléèdì wọ́n dà sínú omi ọmọbìnrin yìí mu òun náà mu ọmọbìnrin yìí wá jẹ́ ọmọ ilẹ̀ igbo òun ní ní ọ̀dọ̀ àwọn téèyàn bá ti ṣerú nǹkan báyìí èèyàn ò gbọ́dọ̀ dalẹ̀ tàbí kéèyàn sọ pé òun ò ṣe mọ́ ọmọkùnrin ti bíi ti. òun wò pé òun kàn fi gbé ní múgùn. ó fi gbé ní múgùn lójú ara rẹ̀. ó ti yẹ yín pé bóun gbogbo sakara yẹn kó lè ba àrò pé bóyá òun serious. ọmọ tí bí wàá fẹ́ fi ilẹ̀ ó ní ṣùgbọ́n ẹ̀rù ń ba òun láti fi ilẹ̀ torí pé wọ́n ti jọ mu ẹ̀jẹ̀ ara wọn kí ló le tó bẹ́ẹ̀ èèyàn gbé problem wá sí rédíò pé ká ẹ bá ń sọ fún àwọn ayékáyé gbọ́kànlé yọ̀ǹ kúrò lọ́ọ̀fẹ́ the next thing o toast ẹ ok ẹ ti jọ lájọṣepọ̀ ok ó tiẹ̀ n tó kọ́kọ́ fi help ẹ ni pé ó ń ba sanwó school ọmọ tó bá lọ́wọ́ ẹ̀ díẹ̀ díẹ̀ ó ń ba ó ń help ẹ ó tún gbalé ẹ ó gbalé fún ọ <laughs> ah, mà ṣe o madam ẹ kúrọ̀ lẹ́. ẹ kúrọ̀ lẹ́ sà. mi ìfẹ́ kẹ́ ẹ dárúkọ ẹ jọ ẹ ṣe favour yẹn fún wa mà ṣe gbọ́ ẹ má dárúkọ ẹni àwa mọ ẹni tẹ́ ẹ̀ ń sọ ẹ má dárúkọ ẹ ẹ jọ̀ọ́ ẹ má sì dárúkọ iléeṣẹ́ rédíò yẹn ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ má ṣe mistake dárúkọ. ṣe rí ìkórìtà tẹ wà yìí a nílò àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n lè tọpinpin ọ̀rọ̀ yín láti rí i pé tiyín náà ò gbé torí bí ìgbà tó jẹ́ pé wọ́n fọwọ́ lágbàáyàn lójú ni a sì fẹ́ tún sọ pé kẹ́ ẹ má bínú ẹrú kan ní mú ní búgba ẹrú níbi tẹ́ ẹ tún yà sí tó jẹ́ pé ẹ ti fọkàn sí pé tẹ́ bá débẹ̀. ṣùgbọ́n ẹ̀yin náà kí ló kí ṣé ń gbà tí èyí ṣe pé wọ́n fòògùn mú yín ọ̀tọ̀ ní tẹ́ ẹ bá lọ ọ̀tọ̀ ní tán fi lọ yín ẹ̀yin náà sì jọ ẹ̀. ṣó yẹ kó rí bẹ́ẹ̀. bí bẹ́ẹ̀ kọ́ sà. ṣé wọ́n kì í mọ́lẹ̀ ni. it's not an ordinary. kò ń ṣojú lásán. bẹ́ẹ̀ sà wọ́n ní wọ́n mú yín lọ sọ́dọ̀ mọ̀mọ́ kan lọ ṣe bí àjò àbí nǹkan bí nìkan. bẹ́ẹ̀ ni ibòmíì tó tún gbé mi lọ just of recent tó wá mú kí n dé bíbá ẹ̀ nìyẹn. ibi tó gbé yín lọ of recent náà tó fi wá bínú nínú bí yín pé fresh lẹ̀ ń lọ ẹ fẹ́ káyé ó gbọ́ sí i. ok wọ́n gbé yín ní gógó nù. wọ́n gbé yín gógó. ọlọ́run ó ṣàánú. afẹ́kẹ́ rẹ́rìn o. àwọn ọmọ rẹ́rìn yín ni o tẹ́ẹ̀bà rẹ́rìn àní sọ story yín o àní sọ̀rọ̀ story yín o. ẹ yọ ibú ẹ̀rìn. sẹ́rí gbogbo àwa tá a wà ń bí. ah serious. ẹ̀yin gan. gbogbo àná la ní issue. kálukú ń bo tiẹ̀ mọ́ra. ẹ̀rí pé flower pọ̀ níwájú ta abẹ́rẹ́ la máa ń kó sí. a kò ń bẹ gbé àbá ń lọ lé. abasire yóò àgbádùn mọ. òun yẹn ò gbádùn ìyàfẹ́ mi gbádùn. sẹ́ni <laughs> bó ti wà yìí òjò ti rọ̀ kọ́ gbádùn. ẹ wo orí etí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yìí wọn là ní ó lè fòwe ba yé èèyàn jẹ ẹ wo etí ń na wá wájú yìí wọn là ń pè ní larondo portable ti gbé ni. wà á ti yẹ ní kí ìyàwó sọ́jà bẹ́ẹ̀ ni ṣé wọn náà máa pè ìyàwó sọ́jà ni ah, wọn. ọmọ ń súnmọ́ wọn. mo ti tún wọn lè dùn ó mò ń súnmọ́ ìyàwó sójà jù. ìgbà tí wọn rẹ mi sójà jù bẹ́ẹ̀ rẹ mi. ẹ kò lè tán lára ọmọ bá kó bá kú dàsákì o. ṣebí dáàdi fi wọn lè rẹ má wọrí tó bá ní kíkọ́ àti máa lọ lé. ẹ̀gbọ́n wa búra bí wẹ̀rẹ̀ ò bá ṣe rí. ènìyàn bá ní fọ̀rọ̀ o bí o bá sọrí ẹni. ẹ wo n ta fẹ́ ṣe yìí àfẹ́ àfẹ́ dàdúró bọ̀dá ní face cap ẹ̀yin ẹ̀ wọ́n báyìí mọ́là wọ́ wọ́ wọ́ àbí wọ́ sí. Aquí está. ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ bá wa share ẹ̀ dáadáa a máa dẹnu lé ń sìn yín ẹ̀yin náà wá rí i pé ẹni tí ń ṣẹlẹ̀ láyé pẹ́ gbà á gbèje ibi tó ti dùn wájú níbi tí ọ̀rọ̀ yẹn wá lọ parí sí ẹ kúrò lẹ́bọ̀dá. ẹ kúrò lẹ́ sá. yes ah ohun yín là lẹ́nìí ẹ lọ́ṣọ́ òru ẹ pẹ̀lẹ́ sá orúkọ yín orúkọ mi ni Fẹ́mi Obimbi Eh? Fẹ́mi Obembe láti lè ṣe Agview Investment Limited. Fẹ́mi Obembe bẹ́ẹ̀ sà. Eh, àwọn èèyàn kan tó ti ń gbọ́ wa tán jẹ́ olólùfẹ́ ètò yìí ti ń gbọ́ nípa Agview tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n fún àǹfààní àwọn tó ń gbọ́ yín fúngbà àkọ́kọ́ ẹ jẹ́ ká mọ nǹkan tí iléeṣẹ́ Agview dúró fún. iléeṣẹ́ Agview Investment Limited à ń talẹ̀ kọ́lé. ok àti fi àkókò yìí láti jẹ́ kí àwọn olùbárà mọ̀ ilẹ̀ wa ní money hansen àti bẹ̀rẹ̀ iṣẹ́ ń láti fa àkókò ṣòfò láti fa àkókò ṣòfò torí at any from any time from now on, ó máa ó máa tún increase. so ẹni tí o báyìí tí ì rà lẹ́ ń sọ fún yẹn bẹ́ẹ̀ni sá pé ilẹ̀ tí tó wà nílẹ̀ báyìí o bẹ́ẹ̀ni sá kálukú ti ń kọ́. àti à ń ta six hundred and fifty thousand báyìí. lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣùgbọ́n tí initial deposit of fifty thousand. ó lè dọ́là kó. kó increase bẹ́ẹ̀ni sá. ṣùgbọ́n ẹni bá nílẹ̀ síbẹ̀ tí tí o tí o tí ì fẹ́ kọ́ tó tó bá ti gbéra sókè tó fẹ́ tún ta nǹkan. àǹfààní wà that's investment purpose investment purpose ṣé ènìyàn lè ṣe investment ń rú bẹ. bẹ́ẹ̀ni sá. ń bo làwọn ilẹ̀ tó kù wà. àwọn ilẹ̀ tó kù wà ní Mòwe ní Ogun State. ok so a ní ní Ìgbẹ́jùlẹ́kì a ní ní Àkódò a tún fẹ́ launch ilẹ̀ kan ní ìjọ Thursday tó ń bọ̀ yìí. ibo nìyẹn wà ní Ìgbẹ́jùlẹ́kì ní Ìdẹ̀ra sixteen million naira nìyẹn. kílẹ̀ pé. sixteen million naira nìyẹn. fifteen ma lẹ́pẹ̀ ńjẹjọ. o tún increase àti lọ́njẹ. Ah. ẹ dúró fifteen ah. million lẹ́pẹ̀ ńjẹjọ. ẹ mọ sọ wá mugun. sa sẹ́rí sẹ́rí iléeṣẹ́ agview Awo ò kì í dúró. ó ti di sixteen lẹ́nì. bẹ́ẹ̀ni sa ah. ìfà tá a ti lọ́ọ̀jì tá a ti lọ́ọ̀jì o máa tún di eighteen million naira. ẹ ṣe ẹ kí ni kí ni di sa. ẹ lè bá fi kankan lẹ̀ kàn má kà mọ́. sixteen tá a sọ kí wàá ló dé. ẹ ṣe rí wa àwo ò kì í dúró ti kí àwọn client wa kó tó wá kọ́lé kó tó dé àti ń kọ́lé síbẹ̀ a máa kọ́lé a máa develop estate wa mm-hmm. so kì í ṣe pé a máa dúró dáwọn client tó bá dé bí a kàn ṣe àwọn máa kọ́lé fúnra a máa ti kọ́lé síbẹ̀ mm-hmm. ilé tá ń tà láti sọ pé iléeṣẹ́ agri investment limited àwa ń kọ́lé àwa ń talẹ̀ so kí ẹ kí. a jẹ́ pé èèyàn bá fẹ́ ra lé gan-an ìrọ̀rùn ló bá dé bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ló bá dé sà ok so wà nílé ní gbogbo àwọn mọ́ní yàǹbá yẹn nìkan la àti nílé sí. ok tó bá jẹ́ pé èyí ló òyìnbó mo wà tí mo fẹ́ kẹ́ kẹ́ tà fún mi lára lẹ́yìn kẹ́ẹ̀dẹ̀ bá mi kọ́ bẹ́ẹ̀ ni sà bó o yẹn ṣe máa jẹ́ ní ìrọ̀rùn. ẹni yẹn a máa send a àwọn kan tá à ń pè ní soft copy fún àwọn flyers wa àti àwọn document wa a máa send yẹn send yẹn through online. ok tó ẹni yẹn bá wá dé tí ò bá nǹkan lẹ́ nǹkan. kò sí iléeṣẹ́ aviu kìí tó bá ti ra gbogbo document a máa send document sí wọn ọ máa ka document yẹ ọ máa yẹ so wọn lè wà ran representative bá ní representative Nigeria ó lè wà bá wọn gba document yẹ tó máa gbà dání so òun ni iléeṣẹ́ àgbèsè fàǹfààní sílẹ̀ tó bá fẹ́ sanwó account number company ọ̀gán náà máa sanwó sí. àǹfààní wo ló wà nílẹ̀ báyìí níléeṣẹ́ àgbèsè tí ẹ fẹ́ káwọn èèyàn jẹ. àǹfààní tó wà nílẹ̀ báyìí à ń ṣe iléyà promo. Okay. so àwọn àwọn àgbò wà ráìsì wà adìyẹ wà fún wọn torí iléeṣẹ́ agri investment limited fi àǹfààní sílẹ̀ fún àyàn láti jẹ àǹfààní fún iléyà promo ó dé ń lọ lọ́ọ́lọ́ọ́ báyìí so àwọn eré ti ń jẹ àwọn ti ń jẹ gbàgbé. ṣé lára àwọn owó ilẹ̀ wọn ṣé èsì lára owó ilẹ̀ wọn lẹ tún fi rà gbọ́. rárá sá kì ṣe lára owó ilẹ̀ wọn sá. àbílẹ̀ tí yóò wọ́ ti ju ten naira lọ ẹ yà pé twenty naira torí pé ẹ ti fún wọn lágbo. sẹ́rí iléeṣẹ́ ti wa a increase tó gba a increase owó ilẹ̀ yẹn tó gba abẹ́ fún wọn lágbo. oye tó ṣì ń ra náà ṣì ń ra. náà ṣì ń ra báyìí ṣùgbọ́n ẹni bá kówó wá báyọ̀ tó support payment pé òun fẹ́ ra lẹ̀ ó ní àǹfààní àti jẹ inú ẹ̀bùn wọn yẹn. bẹ́ẹ̀ni sà àǹfààní òróró wọn. bí èlò lè yẹn gbọ́dọ̀ fi deposit. ó bẹ́ẹ̀ látòrí five hundred thousand sà. Hmm, five hundred thousand bẹ́ẹ̀ni sà. ni ó fi láǹfààní àti jagbo. bẹ́ẹ̀ni sà. jẹ àwọn ẹ̀bùn míì wo ló tún wà nílẹ̀. ráìsì òróró ó wà available sà. ok ẹ lọ́fíìsì sí Ìbàdàn àbí. bẹ́ẹ̀ni sà a lọ́fíìsì Ìbàdàn. gbogbo gbàwó lẹ lẹ fẹ́ kúrò Ìbàdàn yẹn. ah kúrò Ìbàdàn ibi tá a wà pẹ̀lú ògo Ọlọ́run <laughs> a máa ra bẹ̀ bọ́. ẹ má máa jẹ́ kí láńlọ́ọ̀dù gbọ́. ó ti dáa kò sí wàhálà àníyàn àníyàn rẹ ni Ọlọ́run ẹ mọ rẹǹtì ibẹ̀ mọ ni Ọlọ́run á àmì fún ah. kí ni kò nílé wá ṣe. àti wá síbẹ̀ láti wá dúró àti tẹ̀dọ́sẹ̀ kó àti wà lẹ́kọ̀ọ́ àti dúró lẹ́kọ̀ọ́ ẹ ti tẹ̀dọ́ sí Ìbàdàn ẹ ti wà ń bàdàn. àti wá wá dúró ni a lọ síbi kọ̀kọ̀. ẹ júwe fún àwọn èèyàn. iléeṣẹ́ wa wà ní nọmba sixty dikat ní ring ní challenge ìbàdàn iléeṣẹ́ wa nínú dikat house ẹ̀yìn gan wa wà. Ah, àwọn èèyàn tó bá jẹ́ pé jìnnà jìnnà ni wọ́n wà tí wọ́n fẹ́ pè yín kí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí. àwọn nọ́mbà tán lè pè wá sí wà available. ok ṣùgbọ́n kí a àwọn nọ́mbà tán lè pè wá sí ilẹ̀ tí a fẹ́ launch ní Ìdẹ̀ra yẹn mhm. there is no time to waste time torí òun appreciate ni gẹ́gẹ́ bó ṣe sọ ní bo Ìdẹ̀ra yẹn ń bolẹ̀ wà. ní gbẹ̀jùlẹ́kì. ok gbẹ̀jùlẹ́kì ìyẹn gangan lẹ fẹ́ concentrate lé lórí báyìí. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ la concentrate lé lórí torí gbogbo ẹ̀ náà rẹ̀. ṣùgbọ́n ẹni bá fẹ́ kófà. torí opportunity ni. Hmm. this is a property you keep appreciating n tẹ́ pé ní fifteen níjẹ́ ìjọ tó di sixteen lẹ́nu. àdè tí lọ́ọ̀njì ẹ̀ bá tó lọ́ọ̀njì ó máa tún di eighteen. Ah, so but téèyàn bá irú ọ̀la ní ìsìn téèyàn bá deposit fún. borí wọlé. tí ẹ̀ bá ní ẹni tó bá ní five million naira initial deposit ó lè fi dè mọ́lẹ̀. five million bẹ́ẹ̀ ni sà. Ah, ṣé kò kí ṣe èèyàn lé. sà ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀yin náà lè jẹ àǹfààní ẹ̀ sà. àǹfààní ẹ̀ wà fún gbogbo ẹ̀. yín nọ́mbà yín. so nọ́mbà tó lè pè wá sí ni o oh seven o oh eight four five four nine seven three two. ẹ ti rọ́ọ̀ṣì su. lẹ́ẹ̀kan o oh seven o oh eight four five seven nine seven three two nọ́mbà kejì tẹ́lẹ̀ pè wá sí o oh nine one three six triple zero six zero three lẹ́ẹ̀kan sí o nine one thirty six zero zero zero six zero three. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ọlọ́run ọláyẹmí ògo rẹ̀ kì í ṣe tẹ́lómìíràn. <laughs> káàkiri àgbáláyé ní gbogbo ìyá tó ti máa rọ kẹ̀tíkẹ̀tí ó di orí òkè ibùdó Jésù prayer mountain for all the nations nínú àkànṣe ìpàdé aṣẹ́gun ti media crossover July edition eléyìí tó kànnà kúkọ gbọgbọ yìí Ọlọ́run ṣe tó fẹ́ gbà padà fún oníkojúkọ ènìyàn gbogbo ìkọlọ tó ti nù ọ́ gbogbo ògo tó ti bá sọnù ẹni tó ti ríṣe tí ò ríṣe mọ́ nínú ìpàdé aṣẹ́gun ti media crossover twenty twenty two àkànṣe yìí total recovery ìdápadà pátápátá lápá kò rí ẹ̀ aago méjìlá ọ̀sọ́jọ́ Thursday June thirty títí di àfẹ̀mọ́júmọ́ ọjọ́bọ̀ sátọ̀dẹ̀ july second ìsìn ìdúpẹ́ la fi máa káde gbogbo tó bá dọjọ́ sunday july third látàgọ́ mẹ́wàá òwúrọ̀ lórí òkè ibùdó jésù city tó wà ní òpópónà ẹ̀rọ̀mù ọ̀nà ìwó síbàdàn nìbàdàn níbi tí ọlọ́run ti máa lo wòlíì àgbáyé ni apostol ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbìpọ̀ bákan náà lọ́kọ̀ ọ̀fẹ́ ń bẹ láti ẹ̀ka ìjọ wa miracle grand tó wà ní ọ̀dẹ́yẹmí street ládojúkọ liberty stadium nìbàdàn lórí òkè gbẹ̀gbọ̀ zero nine zero forty five forty five fifty two eighty six bí wọn náà bá ti lè darapọ̀ ìwọlẹ̀ rí kan lórúkọ jésù. and between the ages of 18 and 30? Do you have your originally composed song? Then you're qualified for C3MA Season 4 Music Audition. C3MA is an initiative of the Foundation for Student Mission that discovers, trains, and promotes Christian students and musically talented youth for missions. This is in collaboration with other Christian organizations and music studios across the globe. The audition will take place in Jos, Calabar, Enugu, Ibadan, Nigeria, and Accra, Kumasi in Ghana. To register, visit us at c3ma.fsmission.org. The deadline for registration is July 16, 2022. For further information, contact us on plus 234 916 269 8450 or plus 234 91 ẹ ọ̀gá báǹkì èmi fẹ́ gbowó. ẹ wo bọ̀dà kò sí nẹ́tíwọ́ọ̀kì o. a ah, a ah, ó ti wá ṣe fún yín báyìí. abiru pos wo gẹlẹ́ ń lò náà. sẹ́yìn ò gbọ́ nípa kóló mọ́ni agent banking àbí gbàǹkọ́gbì pos terminal wọn ni. kóló mọ́ni agent kí ni ẹ wo. ọ ò mọ wo sufi wọn ní ìwà jẹran lọ́ra ó ní àfi didan ṣàkì ló fẹ́. wò mí kóló mọ́ni pos terminal ti dé lákọ̀tún báyìí. fún gbogbo àwọn tó mọ iye tí ń lọ ń gbòòrò pẹ̀lú kóló mọ́ni èèyàn bọ́ nínú ayé kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí ìdádúró kankan níbi ká sanwó wọlé ká gbowó jáde ká tẹ káàdì pé èrè gọbọi lóríṣiríṣi lórí owó iná títà ṣé ti wáyẹ̀kì ni àbí jamb pin owó ìpè tàbí dẹ́tà ìfà lónìí ní falafala commission lórí gbogbo transaction tẹ́ bá ṣe lórí kóló pos ààyè sì wà láti mójútó gbogbo transaction yín láti ibikíbi tẹ́ bá wà. làwọn ń jẹrà wọn ń yà báyìí bó láti lè gba pos tiwa báyìí báyìí. láti gba ẹ̀rọ pos ti yín yálà fún iléeṣẹ́ yín ni tàbí láti di kóló agent lónìí ẹ kàn sí wa ní one twenty nine railway siding magazine road ládojúkọ ansel building jericho ńlú ìbàdàn ẹ sì lè pe àwọn nọ́mbà wa wọ̀nyí O oh eight one o oh four three eight six o oh eight two tàbí oh eight o six two five three three four three four torí ìpẹ́ jẹ́ agent tó mọ̀ ní ti ń lọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ní kí wọ́n tan ac ò kọ́kàn mọ́. tán e, èmi tó. bá a lọ bá ń gbé jákẹ́ẹ̀tì ẹ̀ wá. èmi tó ń jáde nímú tiẹ̀ igan òṣèré faragbà. lémi kì í wọ́kọ̀ òun ni mo ti sọ kó mọ̀ ṣe àbíyá lómi orí mi mọ́. mú mouse sọ́dọ̀ ẹ̀ sọ́hùn. long sleeve lọ́wọ́. long sleeve yẹn gan ló jẹ́ kó burú. sọ ah. gbóòórùn àbíyá ẹ̀ wò. kí n gbóòórùn rẹ kí n mọ sán kàtàkàtà lórí àtúntò. <laughs> láì mú kan. kí sí o kò yé mi máwùsì súnmọ́ ọ̀dọ̀ ẹ̀ lápá ọ̀hún. ẹ lẹ́ màmá ọ yàtọ̀ yín sí. kò ní ìdíkẹ́ dá kọ yín ẹ má dárúkọ yín kí ló ṣẹlẹ̀ gan-an. bó o ní ìrìnàjò yẹn. ó ṣẹlẹ̀ wípé ìgbà tí mo máa rí two thousand and five sójà lọkọ mi àjọ lọ sí Kaduna ibẹ̀ la dẹ̀ ń gbé abímọ kìíní stibat abíkejì ìgbà tó pé three years three days lọmọ yẹn kú akànrípò jí láàárọ̀ ọjọ́ yẹn ó kàn fọ́ mi ìgbà tá a fi máa gbé dé military hospital ọmọ yẹn ti kú hmm. so èyí tó wá jẹ́ third born ta tún wá bí àṣà discover ní after thirteen days tá a bí wípé àfẹ́wẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn àṣà àrípọ̀ ọmọ yẹn ṣe bí pé ní convulsion from there náà la tó gbé lọ military hospital ní Kaduna from there náà direct wa lọ sí children specialist hospital àlọ́sẹ̀ kan bẹ̀yẹ so lẹ́yìn ìgbà tá a padà délé wọ́n discharge wa lọ́sẹ̀ kan wọ́n ní ká máa gbé wá fún check up after three months tó yẹ kó ọmọ ọmọ jókòó agbẹjókòó ọmọ yẹn ò lè jókòó. Yeah bẹ́ẹ̀ la dẹ̀ ń pe àwọn tó wà ń bí báyìí mò ń pa àwọn ẹ̀gbọ́n mi à ń pa àwọn fámìlì ọkọ mi ọmọ òmò jókòó wọn ni ká máa ṣe ká fà sọ̀rọ̀ ká ṣe gbogbo ẹ̀ là ń ṣe fún àwa padà lọ sí hospital yẹn wọ́n sọ pé due nǹkan tó ṣe pé máa ní delay díẹ̀ nǹkan kékeré la pè é àṣà bẹ̀rẹ̀ gbogbo nǹkan tán ni a máa ṣe náà là ń ṣe fún. ìjọ máa ọmọ ìlú wo ni. ọmọ Ìbàdàn. ok ẹ mọ sọ̀rọ̀. so àṣà ń gbé lọ sí eh, hospital yẹn ìgbà tá a ṣàṣeṣe from that Kaduna gan àwa sí Ìbàdàn several occasions gbé wá sílé alágbo gbé lọ sí òní àǹsàn usage gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn ló wà pẹ̀lú. a jẹ́ pé ọmọ yẹn nìkan ló ṣì wà lọ́wọ́ yín gbà yẹn nìyẹn. bẹ́ẹ̀ ni sà. torí àwọn méjì àkọ́kọ́ ti ẹ mọ̀ sọ̀rọ̀ yín bọ̀. so ìgbà tó wá yá ni àwọn ó ṣàyà lọ́ndì náà ṣá mo ṣá lóyún mo ṣá tún lóyún lé so bí mo ṣe wá lóyún lé yẹn ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ díẹ̀ mo rò bí ọkọ mi sọ fáwọn fámílì ẹ̀ pé à obìnrin yìí lóyún àbí nǹkan kan ṣá wọ́n wá ń sọ fún wípé ṣé ọmọ tí ò lè rìn tí ò lè ṣe kinní yẹn báwo ló tún ṣe lè máa súnmọ́ mi gbogbo nǹkan tó dẹ̀ ń sọ fún nìyẹn á sọ fún mi. bọ́kọ yín ṣe nífẹ̀ẹ́ yín tó bẹ́ẹ̀ni gbogbo ohun tí fámìlì bá sọ ni wọ́n padà sọ fún yín. ni wọ́n padà sọ so ìgbà tó ṣáà wọ́n ṣáà wà lé pressure lórí ẹ̀ wípé aṣáàbímọ yẹn ìyẹn jọkùnrin ìyẹn àti ẹ̀ náà ni wọ́n jọ wà ní ìsìn so ìgbà tó wá yá wá lé pressure lé lórí wípé tí ò bá kúrò ní Kaduna yẹn pé sooner or later pé bóyá ó tún máa máa mi pé a tún máa lóyún mi láti bímọ bó ṣe wá posting wá sí nàkọ́síbìnà lẹ́kọ̀ọ́ nìyẹn even kò tiẹ̀ sọ fún wa tó fi wá sí nàkọ́síbìnà. torí pé kọ́ má bàa tún fún yín lóyún ló ṣe work transfer. bẹ́ẹ̀ni wípé ọmọ tí ò lè sọ̀rọ̀ ọmọ tí ò lè ṣe kinní kan báwo ló ṣe máa gbé pẹ̀lú ọmọ tó wà disability hmm. torí gbogbo nǹkan yẹn ló máa ń sọ fẹ́mi pé nǹkan táwọn ẹ̀gbọ́n òun sọ lélẹ̀ yìí o nǹkan kan wọ́n tẹ̀sí ní kó má sùn mọ́ mi kó má ṣe nǹkan kan mọ́ mm-hmm. èmi ṣáà ń fi gbogbo ẹ̀ sínú àdúrà so bó ṣe wá wá pósítì rẹ̀ wá sínú àkọsígbìnà lẹ́kọ̀ọ́ nìyẹn kò tiẹ̀ sọ nǹkan kan fún wa oṣù kìíní oṣù kejì oṣù kẹta àgbúrò rẹ̀ mo wá lọ sọ́fíìsì wọn ní signal office lẹ́kọ̀ọ́. ibo lẹ́yìn wà ń gbà ẹ́. Kaduna náà ni mo wà ẹ ṣì wà ń Kaduna ẹ nínú barak. àwọn ṣe transfer ara wọn wá sẹ́kọ̀ọ́. yes so wọ́n fi yín lẹ̀ ní Kaduna ní barak. ok because of that child. ẹyin àtọmọ méjì bẹ́ẹ̀ni. ọmọ kan ni ó ti di méjì báyìí ọ̀dà ẹ̀ ní sùúrù ní sùúrù. ayé tàwa yíyọkùn ni kí la ti máa ṣayé yìí sí ògòyè. ẹ kúrò lẹ́ bọ̀dá. ẹ kúrò lẹ́. ẹ bá wa kó nílẹ̀ pàápàá orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. ẹ ṣe adésínà òkèọlá lórúkọ mi àròlé owó làwọn pàdé mi ń pè mí lónìí mo fẹ́ sọ nǹkan kan tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ fáàrí ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣiṣẹ́ tí ọwọ́ wọn tètè jí láàárọ̀ ọjọ́ wọn ńgbà tábà fi rí ìṣẹ́jú méjì mẹ́ta ilẹ̀ ti dá òjò ti dá omi tí wọ́n rò pé yóò mọ̀ rọ̀ lójoojúmọ́ ó ti dá gbogbo ké ti gbẹ ìdí nìyẹn tó fi jẹ́ wípé tí èèyàn bá jẹ́ ọ̀dọ́ langba tí ọwọ́ ẹ tètè dúkìá ni kò sí nǹkan kan míì téèyàn lè fi dà tó téèyàn lè fi dè tó ju dúkìá tó lè bí owó lọ́jọ́ iwájú lọ béèyàn ra ọkọ̀ hmm, béèyàn ra fóònù aṣọ alárànbarà àmọ́ nǹkan kan wà tó jẹ́ wípé yóò padà di ńlá tó sì jẹ́ pé olè ò lè gbé ilẹ̀ ni kò ṣeé gbé ó lè wá ìwà yóò kó dọ́kúmẹ̀ntì ẹ wá ó kàn kò sí tí ó fi ṣe tó bá nílẹ̀ ńlẹ̀ èyí tó fi lọ gold yẹn ra ilẹ̀ ìyẹn máa padà bí ọ̀pọ̀lọpọ̀ owó lọ́jọ́ iwájú now lónìí iléeṣẹ́ kan wá wà tí wọ́n ń pè ní before you pay before you pay yìí àwọn jingiri nínú kí ọmọ gba àwọn èèyàn lámọ̀ràn pé irú ilẹ̀ báyìí ló yọra irú ọ̀nà báyìí ló tọ̀ bó sì tọ́rẹ̀ tí ó fi rọrùn tó fi ní lọ́ra alẹ́ gèǹje ọ̀pọ̀ ọmọ ìpínlẹ̀ kan wà tá ń pè ní ilẹ̀ yẹ̀pẹ̀ tó já sálẹ̀ tí ò lè wù kankan ilẹ̀ olómi náà sì wà tó jẹ́ pé bíyàn tẹsẹ̀ ìrà ni àmọ́ àwọn eléyìí ti mọ ti fún tẹ̀dọ̀ ilẹ̀ tó jẹ́ pé wọ́n pè eléyìí ni ó òun náà ló sì rà ibi yẹn ti wá ń tojúbọ iléeṣẹ́ ọ̀gbọ́n pé tojúbọ lé mọ bí ọgbẹ́ ọbẹ̀ gbé ni ibi tí wọ́n ti wá ń tojú bọ lé mọ́ wá ilẹ̀ tó dáa fáwọn èèyàn wọ́n wá rí kan ìyẹn wà lẹ́yìn OOU mini campus tó wà ní àgọ́ òwòye ní apá abẹ́hùn OOU ẹ̀yìn ibẹ̀ gangan ẹ̀yìn OOU mini campus onílẹ̀ yẹn wà iléeṣẹ́ before you pay gangan ni wọ́n ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí two hundred and fifty thousand naira ni wọ́n ń ta plot kan ẹ̀ wá mọ̀ gbọ́ bó ṣe kéré tó létí tó pọ̀ tó létí yẹn wọ́n tún lè máa dà díẹ̀díẹ̀ àmọ́ wọn kọ́kọ́ san fifty thousand naira lẹ̀ lára àwọn àǹfààní tí wọ́n wà jèrè àkọ́kọ́ náà tí wọ́n bá san owó yẹn ó ní í ṣe pẹ̀lú wípé tí èèyàn bá ra lẹ̀ èyí tí ó fi fílẹ̀ kí gbó kàn mọ́ kún kí ẹ lọ san lóṣooṣù iléeṣẹ́ before you pay ti gbé àǹfààní kankan lẹ̀ pé tó o bá ti ra lẹ̀ lọ́wọ́ wa tó ti di tiẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tà ń bẹ̀ yẹn gan ó dẹ̀ yá àwọn tó bá wà lágọ̀wọ̀ yóò mọ̀ sẹ̀rí mi pé bọ́gẹ̀dẹ̀ bá ṣe ń balẹ̀ báyìí wọ́n ń kó ni toró máa ń yá gan wọ́n wà á bá àyàn gbin ọ̀gẹ̀dẹ̀ sórí ilẹ̀ yẹn dandan kọ́ o téèyàn bá léèyàn ò fẹ́ wọn ò fipá mú yẹn o ṣùgbọ́n wọ́n gbà yẹn lámọ̀ràn pé máa gbin ọ̀gẹ̀dẹ̀ sórí ẹ̀ kí gbókàn mọ́ mọ́ wò ń bẹ̀ lásán fún gíva àwọn ò wá báyàn ṣètò ẹ̀ torí pé ìwọ lè mọ́ ráyè àti máa mójútó àwọn ni wọ́n mọ̀ bọ́ ọgbìn wọ́n mọ̀ bọ́ ọrọ̀kọ mọ́ tó bá tún wù tán wọ́n tún ti láwọn èèyàn tí ó rà ńlẹ̀ gàgà ọ̀gẹ̀dẹ̀ hundred suckers of plantain ló lè wà lórí one plot of land tó bá gbin hundred yẹn káwá sọ pé wàá tà níbi hundred thousand naira àwọn tí ń bá yàn mójútó béèyàn kú gba alágbàro náà yóò sanwó iléeṣẹ́ before you pay tó wá ń bá wa mójútó àwọn á gba fifty thousand naira gẹ́gẹ́ bí owó ẹgbàá ẹṣẹ́ tẹ̀ ń bá mi mójútó ilẹ̀ mi tẹ́ ẹ bá ń gbin nǹkan lé lórí bákan náà ẹ̀yin náà tẹ́ ẹ jó nílẹ̀ tẹ́ ẹ ti sanwó sí iléeṣẹ́ tẹ́lẹ̀ tẹ́ ẹ sì tẹ́ ẹ ní tẹ́ ẹ lóko ẹ̀yin náà mú fifty thousand tó kù ẹ lè mọ ṣe lọ bẹ́ẹ̀ on and on and on tó bá wá yá tẹ́ ẹ lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ n ò bá yín dá sí kò sí wàhálà. so kò gbọ́dọ̀ kéèyàn fi kọ́lé bẹ́ẹ̀ bá fẹ́ fi kọ́lé yín kọ́ ó ti ṣe kọ́lé ṣùgbọ́n ẹlòmíì kàn rà pé mm, investment ṣáàjẹ́ tọ́jú ẹ̀ dọ́jọ́ wájú dọ́jọ́ wájú èyí tí ó wàá fi máa wu igbó tí èyí ó máa sanwó fún alágbàdo pé wọ́n bá ń ró wọ́n bá ń ró kúkú gbìn nǹkan sórí ẹ̀ kówó tún máa wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ àǹfààní táwọn gbé ló yàtọ̀ sí pé ẹra lẹ̀ gba kí ẹra lẹ̀ gba sínsìn kankan bẹ́ẹ̀ yẹn. níbo ni before you pay wà. iléeṣẹ́ before you pay wà ní fifty eight adéjùmọ̀ house liberty road ìbàdàn ibẹ̀ níléeṣẹ́ before you pay wa. àwọn ò nílẹ̀ kankan nígboro ìbàdàn. nígboro ìbàdàn. lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò tí ì mọ̀ gbé síta pé àwọn nílẹ̀ ń gbòòrò ṣùgbọ́n wọ́n ń gbà yàn lámọ̀ràn. mọ̀ràn mo fẹ́ ra lẹ̀ ń bá dán àwọn ò mọ bákàwọ̀ bóyá ó wọná àbí ọ̀wọ́ náà. níbi ẹ̀hẹ́ kí ọmọ lọ gbórí wọ bá bu àyà. ṣé àwọn tí wọ́n sì wá ń talẹ̀ tí wọ́n ń gbọ́ ntẹ̀ ń wí ní ìsìn. tí wọ́n bá lọ kó sábẹ́ wọn tí wọ́n lè kó sábẹ́ wọn pé ẹ sọ pé ilẹ̀ ọ̀dọ̀ wa ilẹ̀ wa sáfúráfúrá. ṣé wọn ò lè gbàbọ̀dẹ̀. wọn ò tó bẹ́ẹ̀. wọn ò sì fún wọn bá ti ṣe wọn dáadáa. Mm. wọ́n fẹ́ béèrè kankan ṣé agbẹjọ́rò àbí ṣé amòfin nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ̀ ni wọ́n ni. ṣé lọ́ọ̀yà ni wọ́n ni ẹni tó ní ilé gangan eh, before you pay ọmọ òfin pọ̀ jù eh, n tó mm. kà tó kọ́nu ah, eh, tó mọ̀ pa ẹ̀rẹ́pẹ̀tẹ́ èmi ò tiẹ̀ wá sí ní fowókọ̀ mi sí torí pé àwọn ibi tèmi ń bá tò mi ní fẹ́ fowókọ̀ mi síbi tí ó ti yin jẹ mm-hmm. irọ́ n tà ń jẹnu títí dọ̀la. ẹ júwe àdírẹ́sì wọn àti tẹlifóònù nọ́mbà tí èèyàn fi bá wọn sọ̀rọ̀. Adéjùmọ̀ House Liberty Road Ìbàdàn níléeṣẹ́ before you pay wa bí ẹ bá wá nílò àlàyé sí zero twenty five seventy fifty nine tàbí zero eight zero sixty eight zero five ninety six eighty tí wọ́n bá san owó yẹn wọ́n lè san díẹ̀ pẹ̀lú fifty thousand initial payment gangan wọ́n wà mọ́ san yòókù láàrin oṣù méjìlá ó dẹ̀ cover oríṣiríṣi àwọn ìwé ìfi eh, ìmọ̀ṣọ̀kan àdéhùn agreement bíi deeds of assignment provisional survey corner piece lọ́fẹ̀ẹ́ àti oko tán náà bá wọn dáhùn agreement tiẹ̀ náà bí wọ́n ṣe bá wọn ṣe náà ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ bá wá dé iléeṣẹ́ yẹn tó yàtọ̀ tí n tà ń sọ yìí tó yàtọ̀ níléeṣẹ́ ẹ mọ̀ ṣe. ẹ ṣeun. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. Malcolm Forbes said, Education's purpose is to replace an empty mind with an ah, open one. At Deeper Life High School, Ibadan campus, learning is diverse in a mission full boarding school, a co educational school with modern infrastructure and facilities, highly qualified and passionate workforce, e learning and robotics. We are home of good quality education. Our curriculum is universal. We incorporate culture, history, language, drama, music, and sports into academics. Learning is handled in a conducive environment. Deeper Life High School is located at Kilometer 10 Ibadan Oyo Expressway, Ibadan. Admission into JSS1 is in progress. Log on to www.deeperlifehighschool.org to fill the online forms. For further inquiry, call 081 581 901 081 506 09684 or email dlhsexamsibadan at yahoo.com. Deeper Life High School, leadership with distinction. Assalamu alaikum. Oh, yes.